yòlúwa pẹ̀ sí inú ìjọ mímọ́ máa jẹ́ iṣẹ́ olúwa torí ègbé ni fún ẹni tí a ò kí rán tí kò tẹ iṣẹ́ náà jẹ́ ká lọ. ajabadọ lórí ayé àpọ́sẹ̀ ọba àmọ́tò látàárọ̀ tí mo ti kú ọdẹ àbí ẹ̀wọ̀n wèrè ẹ̀mí lọ́ọ̀dà rẹ̀ mímọ́ olúwa olùgbàlà wa ẹ wo bàbá ẹ̀yin ni olúwa rán mi sí. bá olúwa kọ́pá jùmọ̀rìmọ̀rì jù pákó jésù olúwa wa ẹ wo olúwa rán mi sí yín wọ́n ní bí àwọn ṣe fún mi lówó tó èlò olúwa ò fowó rán mi sí yín o ah. ṣùgbọ́n ó fi ọ̀rọ̀ àtàtà rán mi sí yín. Ah. ẹ wo ẹni ọlọ́run bá rán yàn sí kókó owó rán ni ah, ọlọ́run má jẹ́ wọ́n bò sí ránṣẹ́ sí a owó ni kọ́ lọ́wọ́ fi ránṣẹ́ sí mi. iṣẹ́ olúwa ju owó lọ nítorí owó tó ti fún yín yẹn ó ní ẹ ò kí ń dúpẹ́ ẹ wò tí èèyàn ò bá dẹ̀ kí ń dúpẹ́ nínú ayé tá a wà yìí ó léèyàn máa parí ìrìn àjò ẹ̀ bíi farao ẹ kò dẹ̀ ní dáa kí ẹ parí ìrìn àjò yín bíi farao. mo dúpẹ́ mo fi olúwa mo dúpẹ́ mo fi olúwa mo torí mi rajà lọ́wọ́ bàbá onípò sí mo dúpẹ́ mo fi yìn fún. ẹsẹ̀ mi sáré orin tẹ́ ẹ kọ́ láàsì. lè fi ṣe mistake tó ti yé yín ẹ dákun torí ọ̀nà. bíbélì yín ó sọnù ìwé ìdájọ́ ó ní ẹ̀dá tí ò ní sẹ́ lọ́wọ́ òkú èèyàn ni wọ́n wá dúpẹ́ ẹ̀sọ́ mi sá ni iná pè ní àsọ̀ọ́sá lẹ́tí ń gbá tébù tẹ́nísì àsọ̀ọ́sá tó ti yé ẹ̀sọ́ mi sá ni tẹ́ ẹ̀ bá ẹ̀sọ́ mi sá ẹ̀ pé mi ọmọ jẹ mú ẹ wá lẹ́ fi èkó lù wá ọ̀pọ̀ ẹ̀yìn ọgbà eh. torí bèrè tẹ̀ ń wò yìí tẹ̀ ń wò yìí ẹ dákun tí wọn bá rajà lọ́wọ́ bàbá ó pọ̀ sí kí lẹ dín kan pọ̀ sí ọmọ jẹ. Eh, àmọ́ bíbélì ọ̀hún náà ló sọ pé ègbé ni fún ẹni tá a fi rántí kò jẹ iṣẹ́ náà. ẹ ṣẹ̀ṣẹ̀ wá jẹ yìí ó kù díẹ̀ káàtó torí tẹ̀mí tẹ̀ ń wò yìí pọ̀ sílẹ̀ mi nǹkan. bẹ́ẹ̀ ẹ eh, tí bàbá sọ pọ̀ sí mọ́ ẹ dákun kí lọ́mọ mi fẹ́ mọ́ fi lọ léèwé kí lèmi náà fẹ́ mọ́ fi jẹun kí ìyàwó mi ò fi mọ́ dá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ ẹ wálé ẹ̀bì ìfòlúwa orin yín mo ṣe ń yẹ. wọ́n á sọ pé mo mo fi yìn fọ́lúwa mo mo fi yìn fọ́lúwa o gbogbo ayé ni ọ̀rajà lọ́wọ́ bàbá onípojì mo dúpẹ́ mo fìyìn olùgbà o ẹ̀rà kó sì dọ́jọ́ kú yìí ni tálágbà ayé bá kú ìwọ wọn ti wá kan kó ti tẹ́ gbèjọ. àmọ́ kò ní kẹ́ má dúpẹ́ ẹ dúpẹ́ fún olúwa. dúpẹ́ yìí dúpẹ́ àrò ọ̀pẹ́rẹ́ mo rówó mo fi mu extra àrò ọ̀pẹ́ nù torí pé mò ń dúpẹ́ mò ń kapọ́ sí mi ayé ń gbọ́wọ́ mi wọ́n mọ̀ pé wọ́n mọ dírẹ́sì pósí tí wọ́n bá ń sọ pósí òkè tí wọ́n sọ pósí òkè tí wọ́n gbọ́ òkùnjó èmi wọ́n fi yẹn fún un. ẹ àmọ́ bàbá oní kó sí èmi ò tí ì ṣe tán báyìí láti ra kó sí o kódà kò tí ì sí mọ̀lẹ́bí mi kankan tí wọ́n rà fún wa. ẹ gbogbo ìgbà tó wù tó lù tó ọba kú tó ọba kú wọ́n yàdọ̀ ọlùwà yìí wo tẹ́ẹ̀rẹ́ ni kò sẹ́ńtì kìí kó sí fún. ẹ dàgbàjú wa lọ tó ti yọ ní ìsìn tó orí jẹ́ ń sọ fún ọ. ṣíṣí kọ́ọ̀dù bó ṣe pẹlẹbẹ tó ọlọ́run ní tí ìgbẹ̀mí ẹ ìjọba jásẹ̀ kẹsẹ̀ bó ṣe fúláàtì mọ́ nǹkan kó tirẹ̀ tí ó fúláàtì pẹ̀lú ẹ̀ ni. àmì jésù. ahẹ́n ègbọ́ gan bó ṣe wà yìí bí kì í mú rẹ ṣe rí wọn ìní jẹ́ kíkọ́ fà kó sí kó lé ọmọ rárá. àmọ́ bàbá ègún ni fún àwa láti má jẹ iṣẹ́ yín fún yín àwa dẹ̀ ti jẹ iṣẹ́ yẹn fún yín báyìí ègún ni fún ẹ̀yin náà láti má gbọ́ jésù. ègún ni bẹ́ẹ̀ ni lójú sẹ́ pé ká má sì ṣe ọwọ́ wa mọ́ ègún ni fún yín ẹ̀yin rọ̀dọ̀rọ̀dọ̀ yìí bàbá kù jèrè wọ́n na wèrè o tó jẹ mi èmi ni mọ́ kan kó sí mọ́ nǹkan pọ̀ sí dọ́jú alẹ́ mi ni mo dúpẹ́ mo fi yín fọ́nùwà mo dúpẹ́ mo fi yín fọ́nùwà ooo gbogbo ilẹ̀ ò lọ́wọ́ bàbá òní kò sí mo dúpẹ́ mo fi yín fọlúwa. ẹ kú jókòó. ẹ ẹ èmi ni mo pàdé yìí ẹ̀wọ̀n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ fẹ́nu léyìí oṣù mẹ́ta mẹ́ta la máa ń ṣòfin la sì mọ́ sí pàdé ọmọ yìí la ẹ̀ka ìlà òfin tuntun ti dé báyìí o òfin Mósè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa wọnú léyìí láago mẹ́sàn-án kálukú máa wọlé ṣùgbọ́n ní ìsìn aago mẹ́jọ ẹ gbọ́dọ̀ máa wọlé wọ́n ti pèrè mi ẹnikẹ́ni nínú yín tó bá wọlé ní aago tó ju aago mẹ́jọ lọ mo lè fi kán sábà o mo lè fi kán yìnbọn bẹ́ẹ̀ ni tí mo pè é fóònù ìkànnù. ẹlẹ́kẹ̀jì wà tó tún wá jọ lóyè ni pé kànga tí mo gbẹ́ síbẹ̀ o tí mo yín pa lẹ́yìn lọ́tọ̀ mi tẹ́ẹ̀ pọ́n tẹ́ẹ̀ kí n ṣe mo tẹ́ẹ̀ ṣe mo ní. ó lè wọ̀ fún yín láti mọ oríṣiríṣi ìfàmì ṣùgbọ́n fàmì kan tẹ́ẹ̀ mọ̀ lò ẹyọ kan ṣoṣo báyìí náà ni ẹyọ kan sì rèé ẹ̀yin lẹ́ẹ̀ dáwọ́ láàrin ara yín ẹ sì gbé fún mi ọ̀dọ̀ mi ni ó wà lẹ́yìn rẹ̀ ẹ wà máa pọn mi níjọ́ kọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan ẹ mọ̀ tóní bẹ́ẹ̀ ni ẹ mọ̀ tóní ẹ kàn lè mọ lọ síbi ìfami lọ́wọ́ pọ́nmi fúnra yín ẹ mọ̀ kí ìfami kan ẹ mọ̀ pọ́n lọ o ìjọ kan fẹ́ nìkan ni. so ìdílé táwọn ọ̀gbẹ́ sọ̀rọ̀ gbogbo yín ẹ fẹ́ sọ̀rọ̀ ọjà gbogbo yín. baba ilé ò ní dàrú o àìmọ òwò tèmi ń ṣe àṣálẹ́ lọ́jà àtòrò aláago mẹ́jọ ẹ̀jẹ̀ apàtì òní bèmí láàmú. ọ̀ faramọ́ tẹ́ lọ́rùn ká tó lérò yín wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n gbọ́. bàbá alágbèmíjẹ sọ sọ yẹn kò lè wọ́ọ̀kì o kò lè wọ́ọ̀kì rárá bàbá ẹ fún mi níwèé mo fẹ́ máa lọ ó jẹ́ sìn ó dúpẹ́ kí ni ná lẹ́kùn mi lẹ́nu àkàmọ́ sanwó lé ni òkú tẹ́wà lọ́rùn àkàmọ́ sanwó lé that nothing ilé wa yóò ti ní lára ẹ fún mi níwèé pé lè o fẹ́ máa lọ. ọ̀ ọ̀ ti dà ọ̀ ọ̀ ń lọ àná lẹ́yìn rẹ̀ látọ̀rọ̀ ọ̀hún dàbí jẹ lórí alágbèjà fún ẹgbẹ́ bọ̀ sí ọ̀rọ̀ lórí alágbèjà ẹgbẹ́ kọjá kọjá rules and regulations ẹ̀ fún kò sí pé kò tẹ́ wa lọ́rùn yes kò sí pé kò tẹ́ wa lọ́rùn náà ṣé wọ́n rí mú sàtẹ́wọ̀n owó mi báyìí ọmọ landlord ọmọ landlady ló pọ́n mi báyìí kò possible káwọn náà kọ́ gbélé àwọn parents wa ká máa gbé bọ́ǹgbòrò nìyẹn it's not possible now. ṣe wẹ́rẹ́ tó báfù jù tó báfù jù nínú ọ̀tẹ̀ sọ alágo mẹ́jọ ah, ah bàbá kò possible now alágo mẹ́jọ kì í máa wọlé bàbá kò gbóró lè mí now bẹ́ẹ̀ mo ti lọ́ọ́ pàṣẹ mi it's not possible. wọ́n dàbẹ́ sọ̀rọ̀. ìjọba bàbá bàbá landlord bàbá landlord kí ló dé mi bẹ́yìn náà bímọ ẹ dákun sáwọn ọmọ tẹ gbé sí inú kòtò náà ń gbé ni sẹ́nu kó sí ni sẹ́nu gbó làwọn ọmọ yín gbé ni èèṣẹ́lẹ̀ náà làwọn náà ń gbé ni ṣé àwọn ọmọ títí yín ṣe kèsì pé láńlọ́ọ̀dù kan ló gba àwọn náà sílẹ̀ ni ṣé bó ṣe ń ní wọn lálẹ́ ṣé ń ní àwọn aláàánú lé kí ló dé ganan ẹ tún wá dé pẹ̀lú òfin wèrè yín ẹ ní ẹ o aago mẹ́jọ kan o ẹ mọ̀ tilẹ̀kùn bàbá láńlọ́ọ̀dù ẹ má bẹ́ẹ̀ mi ṣe irú ẹ o ẹ mọ̀ pé mi mọ́ lálejò wọn ò tí ì bí yín dá káwọn àlejò mi dé kọ́ dé láago mẹ́sàn-án kẹ̀kẹ́ wá ni ẹ ti gbá géètì pápá ẹ̀ ní sílẹ̀kùn wàhálà ọ̀sẹ̀lẹ̀ o ibi kan náà lẹ́yìn náà sì gbé kótó nípa ẹrí lè kọ́símọ́sẹ̀ yìí láàrin kí ló dé gan náà ewu ń gbèrè ewu lórí burúkú agbẹ́jọ lè ṣe ṣe o. ẹ jọ ẹ bàbá bàbá let me tell something sẹ́dá tó dúró yìí kò jẹ́ wípé wọ́n respect kan mọ́ra o wọ́n ń wo ọjọ́ orí mọ́ ẹ lára ni. ẹ tó bàbá tàbí ìyá wọn àkìlọ̀ ṣe yín kí ló ṣe ń tẹ̀lé wa lára ilé tá a wà àárọ̀ náà bá yọ kò sí kan tá a mú dénú lé tá a mú pé rí tá a bá lọ bó ẹni tó ń tajà kò tà ẹni tó ń rà kò ríra ẹ fúra yín bẹ́ẹ̀ o káyọ̀ má bàa bàjẹ́ o èmi ò rán yín o ẹgbẹ́ mi ò mo jẹ́ ma mi ò rán yín o. tàùsàn tàùsàn abẹ abẹ sísá lọ́mọ orí burúkú. ó yẹ kẹ́ máa rí bàbá yìí fi nà. gbogbo yẹn dẹ̀bẹ̀ sí máa rí bàbá yìí fi ẹ̀ máa rí bàbá yìí fi. bàbá ẹ Mr landlord ẹ jẹ́ má bínú jọ ó yẹ kẹ́ mọ̀ pé yìnyín lè mi wà àbí kò yé yín. ẹ nǹkan tẹ̀mí kò fẹ́ sọ fún yín ẹ gbogbo àwọn tó jókòó yìí tani ẹni tí ò rí owó ra ìfamínú gbogbo wa kò sí náà gbogbo yín kàn ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ lórí ìfami ẹ wo difficulties tó wà láàrin ẹ̀ ah, ṣé mi tí mò ń jí ní six o'clock tí mo mọ bí mo yẹ tètè ń mú ṣẹ́ mi ṣé màá ṣàwọn máa kànlẹ̀ fún pẹ́ fún mi ìfami ah, nine o'clock nine o'clock àbí eight o'clock lè gbogbo yín lọ dárúkọ ẹ wo bàbá ẹ jẹ́ sọ kíníkan fún yín o tó yín ṣé ní remote and control reverse back ó yẹ yín ẹ yá ètè lọ wá ẹ reverse case yín sórí ọ̀rọ̀ ìfami ó yẹ ẹ gbọ́ mo yá ní kí sọ fún yín bẹ́ẹ̀ o ẹ tẹ́tí kẹgbọ́n mo yá ní kí sọ fún yín ni o ẹdọ yẹlẹ ẹdọ ẹdọ ẹdọ kí yẹ lẹ́nu kí ló kí ló kí ló pọn lẹ́nu kí ló ṣe yín ẹgbọ ẹgbọ ẹ bá lọ ẹ lọ náà ni o ẹ bá fẹ́ lọ lórí gbogbo pátá ilẹ̀kùn sílẹ̀ fún yín o. ọtọ kẹ ẹ kẹrìnkẹ máa lọ. gbogbo ọ̀rọ̀ lọ sọsẹ wá olè bá fẹ́ lọ ọmọ lọ gbogbo owó tó kù padà fún ọ jẹ jáde nu lé rẹ jáde nu lé rẹ. adé ń jẹ ẹgbẹ́ mi. àtùkọ ẹ̀ mọ́sẹ̀ tẹ̀. oh, oh. yọ bá kẹ̀kẹ́ jẹ́ ọwọ́ àtúntò àkọ́kọ́ àbọ̀ wọ́n fún wa o sí ẹ̀kí làgbé kalẹ̀ tá a sè ní sìnkú láti lọ́wọ́ tá a jẹun. ẹ tùmọ̀ náà sẹ́ẹ̀bì tèmi ni sẹ́ẹ̀bì tèmi ni. wo n tẹ́ mi rò ni pé ó dàbí pé àwọn aláǹgbá yìí ó dàbí pé wọ́n ti ṣe mí tẹ́lẹ̀ nítorí. màá sọ̀rọ̀ kan níjẹ́ àmì tèmi mi àwọn aláǹgbá wọn níjẹ́ àwọn ọlọ́run níjẹ́ àmì tèmi. tó bá rí bá jẹ́ pé kò ní da abálága wọn wọ́n ti ṣe mí tẹ́lẹ̀ nítorí wa àwọn aláǹgbá pa wọn. sọ sọ́kọ̀ àrí nǹkan lè sìn sọ ní ẹ̀dájọ́ ọkùn fún ni ebi ẹ̀sẹ̀ lọ́jọ́ fún jọ jíbọ̀ ọmọ ara rẹ̀ tó ló tún wà níjà aláwọ̀ pa àwọn fọ́nrẹ́gẹ́dọ̀ ọ̀pẹ́ ẹjọ́ ẹ̀bí ni wọ́n gbà fọ́nrẹ́ kọ́lọ́ ìjọba yóò sórí rẹ̀ fáwọn ni àbí kí n rọ́ kíni kíni kàn rèé o irọ́ ni o kàn rèé o orí rẹ̀ ni o file o file lórí o. ibi wọn ti ń jí o. ọmú wẹrẹ. òkú orí pósì wọ́n fẹ́ kó jẹnu tó ti yọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe gbé inú pósì kò jẹ tó torí ẹ̀ tó ní pósì omi nìkan ni omi nìkan ni tábàjì ti fẹ́ ṣe kọ́fà rẹ̀ kọ́mọ lọ pírẹ́tì ẹ̀ níwà lọ́mọdé nù sàárè tọ́gbọ́ ẹ̀kẹ̀kọ́ nọ́mà ẹ̀kẹ̀kọ́ mọ́tírẹ́tì kí ló ṣẹlẹ̀ bọ́sẹ̀ bí nínú nǹkan ẹyọ kan ṣoṣo tó jẹ́ pọ̀ lójú mi ò lẹ́yìn mi olófòsálẹ̀ lójijì tó sì kú bẹ́ẹ̀ tó yọ ọ́ níbẹ̀ ó fòsálẹ̀ o ó kú lójijì mo wá wò pé kí ni bí mo fẹ́ sẹ̀yìn rẹ̀ ká yọ ọgbọ́n kọ́rọ̀ ọmọ mo wá ní mo gbọ́dọ̀ dọ́dọ̀ yín kí n ra pósí kí n fi sẹ̀yìn ẹ̀ kí n ṣe ká yọ ọgbọ́n kọ́rọ̀ ọmọ kọ́mọ̀ pé mo sẹ̀yìn rẹ̀. bẹ́ẹ̀ kọ́ sùn yán. ojú ọmọ ni tíì ewúrẹ́ kan ṣoṣo ewúrẹ́ kan ṣoṣo tí mo gbójúlé tó jẹ́ pọ̀ níwájú ọ̀nlẹ̀ yìí mo ló sàdédé bò sẹ́lẹ̀ tó kù ní mo bẹ́ẹ̀ la pósí fún tí mo bẹ́ẹ̀ fi sẹ̀yìn ẹ̀ka yọ gbọ́ kí ẹ sáàmù bó ṣe jẹ́ gbajúgbajà lèmi náà jẹ́ gbajúgbajà nù mo wá ní kí n ṣe kí n ṣe káyọ̀ gbọ́kọ́ ló mọ̀ torí ẹ̀ mo fi wá bá yín ẹ ṣàánú mi ẹ wá gbà mí kó rí ọlọ ẹ mi ó ti kó gbà kí mọ́gbà gbá náà ẹ gbà mí o ìfowógùn ìfowógùn kọ́ọ̀yàn jọ ìfowógùn ìfipè ló bá tí kò sí. kò jẹ́ gbọ́ àṣọ kankan fún ọ èmi kan kó sí ewúrẹ́ o kó sí èèyàn lèmi máa kàn láwọn èèyàn ńláńlá tí ń gbajúgbajà láyé tí ń gbajúgbajà lọ́rùn ilẹ̀ mi kan kó sí fún tó ti yọ nísìn. nígbà nígbà ewúrẹ́ ìkútọ̀ ọ̀fẹ́ kan kó sí tí ìyẹn bá kú ṣé kéde lọ́ọ̀kàn fún ni ṣé kéde lọ́ọ̀kàn fún kan fún mi níta ń sọ fún mi sì ní bẹ́ẹ̀ ní bá ń kan kó sí ẹran. ẹ̀mí kan kó sí ẹran. kò sí láburú ìgbà ń bá kú ní bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ kan kó sí ẹran mi bẹ́ẹ̀ ní kan yóò sojú èmi àti. níta mi ti ah, lọ́dún. ilé lọ́ba kú sí kọ́ ọ rẹ kú ní o. ẹ gbọ́dọ̀ wá kó sí ewúrẹ́ mi ni. ẹ ọba gbà mí ní ìgbà tó yí wà lóye ní ìsìnkú àwọn. ẹ

ẹ̀tọ́ ti yọ nísìn tí alẹ́ tàbá ti dé wàá pàdé rẹ̀ níbí sọ̀rọ̀ gbọ́ àhín ti bọ̀ parí ẹ̀ tó ti gbọ́ lọ́ra o pẹ̀lẹ́. bí bàbá mo ṣe ewúrẹ́ mi ah, nǹkan ṣẹlẹ̀ o ẹ̀yin lẹ́ni ò ní sábúgbó mọ̀ ń bọ́ ní alẹ́ ta o mọ̀ ń bọ́ ní alẹ́ ta o. ẹ ẹ wá gbà mí nígbà tí ewúrẹ́ yẹn kú

wọ́n ń sọ fún ọlọ́ọ̀bẹ kan pọ́tì ẹlẹ́sìn ọ̀gbìn àárọ̀ ọlọ́mọ̀sánú mi ò mọ̀mọ̀jẹ̀ ń ṣiṣẹ́ gbà láàárọ̀ kùtùkùtù ń gbèsè ayé àpọ̀gà ọmọràn àtúntò tètè wọn náà tẹ̀sí wọn. àmọ̀dárì kárùdù àsùn kí n ara lè fẹ́ mu àwọn tó yẹ ká ti jáde ká ti lọ síbi iṣẹ́ ajínigbé àdáyé àtúnbádọ́ olódò mi sáà dárí inú ilé báyìí nígbà tí ilé dáa tó bá yìí ilé àwọn ilé tí mo mọ̀ tí wọ́n dá tí wọ́n dábìlẹ̀ wọ́n á fi kíní omi ni wọ́n á fi sínú ilé àwọn máa tan omi ẹ̀rọ bọ́ ọ máa wà nínú ilé kàngàrà tó ń pọn wọ́n tún gbé dòdò lẹ̀ ah sáà dáre báyìí. Ah! ìgbà àfàmì ńkọ́. ó wà lọ́dọ̀ ya kíní nínú ilé báyìí tó ti gbégbá fàmì láàrú kí ló ṣẹlẹ̀ báyìí sìn èmi rẹ̀ ti léètì mi ṣẹ́ wọ́n yẹ kí n lọ sí mi ṣẹ́ láàárọ̀ báyìí sìn mo rẹ̀ ti léètì kí ló ṣẹlẹ̀ báyìí sìn. thousand sẹ́wọ̀n tí n bá tún bẹ̀rẹ̀ tèmi sìn bàbá yìí a máa sọ pé bí amójútu jẹ ṣé mo sọ pé mo lóun ti fẹ́ fi ràn fa mi ni àbí kí ni gbogbo bó ṣe tí ì gan náà àbọ̀nà náà ṣe máa jẹ́ fami kúrò lórí kíní ẹ̀wù táìmù ń sìn yìí táìmù ti ń lọ. kí ló dé ìwọ ń pariwo thousand òun pariwo thousand wá o bó bá ṣe wó nìkan ni ó ṣe nǹkan lẹ́yìn kẹsẹ̀ sùúrù o lẹ́yìn kẹsẹ̀ sùúrù o lè dúró ṣẹlẹ̀ kí ni. ẹbẹ ti yọjú òkè ya ó ti gbé ewu ó ti gbé ewu sínú mo ṣe bàbá ìgbọ̀n náà ṣé àní pọnmi mọ́ ni nígbà tí gbogbo ilé tó bá ṣe pé kó ní kan yìí náà lálá ti ń pọnmi jẹ́ tí wọ́n á lẹ̀ ẹ̀sìn ní jẹ́ lọ́dọ̀ọ̀rọ̀ mi bàbá lọ́ọ̀dù olúwa là ń bẹ̀ lọ́ọ̀dù ẹ bọ́ ta o. ṣe rí ike mi tí gbogbo yín fọ́nu lé ìkọ̀kan lára ke fún mi bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rẹ́ fami lulẹ̀ torí kò sẹ́ni tó gbìmọ̀ràn pé kí fámìlì òun kwádùn lé báyìí kó sì bá lé báyìí jẹ́ ẹ ẹ wá lẹ fẹ́ pọ̀ mi ẹ̀ ń sàpérò àbí ẹ̀ ń sàpérò fẹ́ pọ̀ mi Ah, ah, bàbá lóòótọ́ mo tèmi ni mo fọkàn yín mo dẹ̀ tí wàá bá yín lórí ilé one on one ṣùgbọ́n àtijọ́ sọ mo ti ní màá rà mí fún yín. sọ ah, ti wá ràkẹ́ fún mi. bàbá mo dà màá rà. ó lóun ràkẹ́ fún yín ẹ dákun kílẹ̀ tó fẹ́ gbà ẹ ayé yín ò wù mí o ìgbésí ayé yín ò wù yan ẹ dákun séèyàn lè máa hùwà báyìí kó sì rí jọ̀bọ̀ lọ́hùn kí n tún di yín gan ẹ ní kókó ẹ lẹ́tọ́dù genesis yín sọnù revolution tuntun ó ti bàjẹ́ mọ́ yín lára tán kí ló dé à èmi ò fẹ́ rẹ́ ayé yín tọrọ o bàbá ẹ yẹ wá bí sí ni kí ló dé gan-an ẹ mọ̀ nílé ẹ mọ̀ níwá lára kẹ. bàbá la ń lọ ọ̀dọ̀ ẹnìkà o ẹnìkà o ẹnìkan fọ ike kẹ wá ní ẹnì kọ̀ọ̀kan ike kọ̀ọ̀kan ni kó rà ẹ wo mọ̀mọ́ yìí njó ti dénú ìjọra kí yín ike rẹ̀ rè tèmi ni eléyìí ni tiẹ̀ eléyìí eléyìí ni ọmọ ṣe tó kéré tó ẹ wá ní ike kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan ẹ̀ náà. aláàjájọ iná ṣe é mọ̀ kí ló kọ́ sẹ́nìkan kọ́ ni. abàní ẹnìkan lẹ́yìn wá ń kà sí nǹkan ẹ wo ṣé ẹni tí bá ṣe tán pẹ̀lú ẹ̀rọ báyìí ẹ bá gbé fàdí jọ. Ah, ẹ ṣe ọmọ gidi ẹyìn ọ̀pẹ tí a bá ti yọ àmì kó ń di ọmọ ẹ bọ̀ kó ń di ọmọ òní ó mú lẹ́yìn wọn ẹ ṣe ọmọ ẹ̀yìn àfi ọwọ́ wá mi ọmọ yìí ṣé bẹ́ẹ̀ mi nìkan bá lọ ọ̀tajà tí mo wọnú ọjà lọ bọ́ọ̀lù sọjà làbí sí mo sọjà sunday mọmọ iye tí mo mọ pa mọmọ kówó wálé bíi sẹ̀kẹ̀rẹ̀ ni ẹ wá lọ yánsẹ rádaràda yánsẹ balabala bíbí ní sunday inú àwẹ̀. ẹ ti wá máa wọ ọgá iṣẹ́ bíi mi o. dákun ẹ̀mí ká ní. ẹ̀sìn àdúrà ni wà ṣé báwọn àgbàdo sọ wípé kí ìdílé lè sọ kí ṣùkú mọ̀ bàbá ìdí aládì òun ló wẹ do odò burúkú tó wẹ lára odò ìjà dà lórí kiri méjèèjì ṣe odò mi sọ fún pé má gbàdọ̀ má sí odò wẹ̀ má sí odò wẹ̀ odò rẹ̀ tó wẹ̀ ló kọ́ fi mí gbàrà wọ́n lójú yìí o ọ̀gá kábẹ̀sẹ̀ tú o ká tú àjọwọ́ ẹ̀ lónìí tẹ̀sẹ̀ yàrá nínú ọmọ wọn ní kí máa bá sàdé máa pẹ́ kúrọ́ bẹ́ẹ̀. ẹ wẹ́n sẹ́nu bíi ìdí adìẹ kò ní làákà yìí wọ́n ìwà wájú yín mọ̀ ń sọ fún bẹ́ẹ̀ sétí ọ̀dà ẹ sọ pé ẹ wẹ̀ lò odò ní ọ̀pàdà gbé yín lọ. sẹ́yìn bá ní làákà yìí sẹ́yìn náà bá fẹ́ kiri èèyàn máa wẹ odò lọ bí ẹ bá tiẹ̀ ń pọ́n tí ẹ ń sàpọ́nlé rẹ̀ tó gbogbo ẹ̀rí bíi kóló wẹ̀ kọ́ sẹ́yìn bá fẹ́ káyọ̀ ọ̀rà mẹ́yìn ẹ̀mú rẹ̀ lọ́ra fáírọ́ọ̀sì ìwà yíradàgbò. ẹ máa ń pọn náà àmọ́ àmọ́ sẹ́yìn ẹ sọ pé pèrè jẹ ìṣẹjọ nínú tá a lọ àrọ ẹ adótọ lọ wẹdò ládó Ọlọ́run ìjà mọ dòndò odò náà kí Ọlọ́run odò tẹjá wèrè ọmọ àwọn òǹdó wọn kà ni. ní gbè ọtọra rẹ jẹ ẹ bá wọn tẹsẹ èmi ti bá tẹmí débi gan o ẹ̀yin ló kù mẹ. ṣùgbọ́n ọ̀gá gẹ́gẹ́ pé sẹ́wọ̀n pé lẹ́lẹ̀ ni ò jẹ́ kí èmi àti yín súnmọ́ làbẹ́ fún mi mo fi ta kété sí yín èmi ń dàrí wárú. ṣùgbọ́n ayé ẹ̀rọ bá wọn lọ́dún mo pẹ̀lú. ọ̀sìn oníwúrí.

tí o bá ṣe wá sókè ilẹ̀ tí o ṣe kàn lẹ́ ah ẹ ṣe bí kí bí o mọ̀ wà lẹ̀ tábà yẹn àbí kò tábà yẹn là. ẹ̀yin náà mọ̀ pé tó bá jẹ́ pé iṣẹ́ wà ni màá ti ránṣẹ́ pé. ẹ dákun bíi omi pípọn. àní ò kankan ilẹ̀ ẹ̀yin náà lẹ kúkú ń bá mi ṣe. ẹyin bó bá ṣe jẹ́ bí kábà ń wólù bọ́ kò sí ìta lè ṣe. ó yẹ kó tún yé tó bá jẹ́ pé iṣẹ́ wà lẹ̀ ẹ lẹ́ẹ̀ má ti pè yín. Ah! wákìlì àti fọ́ọ̀mù ńlá ọ̀dà ìjọ ọba yọ á ah, èbí dé ọ̀dà. ẹyà ah. ọ̀rọ̀ dọ̀rọ̀ sùúrù. Eh, Wakili. yàwá ẹ ti rí. tó eh, ṣẹlẹ̀ ni pé mi mọ bí iṣẹ́ náà lágbára díẹ̀ mi mọ bí mo ṣe lè sọ fún un. Ah, ṣé bí yá yọwọ́ ọyọ ìjà sí. owó tó gọbọ igi ni. kí là ń dúró ṣe. Eh, ṣé ẹ lè gbẹ́bọ̀ ẹ. ṣé egun àdìgbò sábà fáwọn àjò ìpínlẹ̀ àdìgbò ọ̀sán. ẹ sábà ń gbẹ bọ kí nǹkan ó lè dáa náà. ẹ̀yin tẹ́ bá ti láti lè gbé ìyókù ẹ̀ fi ìyókù lẹ̀ fún mi. ọ̀sán láàgì àbúrò rẹ̀. ọ̀sán ni. ṣé yóò sì yọ owó gidi yẹn mo sọ lẹ́ẹ̀kan owó gidi yẹn. yóò yọ ohun kò ṣe wù àbí kí ló ń lò. wákìlì wákìlì sí agbẹ́bọ tí ó yọ owó. nígbà tí ìsèpá àrùn lórí. <laughs> ìyá olùdíje. ẹ̀ṣẹ̀ ní nǹkan kó sí kó ṣàṣeyọrí. rádaràda kì í bá ní ní kàgbà àti kékeré ló ti bá ní lọ ló ti bá ní lọ. rádaràda kì í bá ní làgbà àti kékeré ló ti bá ní lọ. wákìlì. thousand kí ló máa ń wáyé ẹnu ọ̀nà yẹ àṣírá ewu àwọn ẹbí ní Ọ̀yọ́ nígbà yẹn bí kìtì lórí sọ̀rọ̀ sọ̀rọ̀ lè lọ òjò ń palẹ̀ àǹkà ọ̀gbẹ́ ẹ̀fẹ̀ sáà mi dé. ibi tí ń bọ̀ yìí tí ìdílé ẹ̀kọ́ wa ta ọ̀sẹ̀ lẹ́yìn ọ̀nà àṣírá lálẹ́ lálẹ́ kí ni wọ́n wá sí ọkà àbùkù ibi tí báyìí kú sí ọ̀dọ́fẹ́ báyìí kú sí ọkà àbùkù ọkà àbùkù kàdúrà ẹ̀nu ẹ̀ kàdúrà ẹ̀nu ẹ̀ Akili Kamaru ẹ lọ wá ṣẹkọ. If you become bad example, it doesn't mean you are useless. If you no become good example, you will be the bad. Sori pe ìkànnì ìkànnì ìkànnì. Oh. Ká má wulẹ̀ lọ sàlẹ̀ lọ́ọ́ má Ó ti jẹ́ èmi ká ti jẹ́ borí ìtàn ní àwẹ̀ yìí sọ ní sọ kankan sí mi. ẹ ọ̀dà náà ọ̀dà já sí báyìí orúkọ jésù àmì jésù olúwa gbàdúrà wa àmì jésù àmì nàtẹ́nà káríkà ọ̀sára ọ̀sára erinwo ẹ̀hún ẹ̀yìn ìyá ẹ̀bọ wájú rèé o. tiwájú nù. ẹ̀bù ẹ̀yìn rèé o ẹ̀bù àárín rèé o àwa ìgbẹ́bọ̀ ìrẹ̀lẹ̀ àmọ̀ ìgbẹ́ lọ́ọ̀lẹ̀ báyìí kódà àwọn ìlú ọba rẹ abáwo ni bí kò ṣe lò tó. tí bá ti pé oúnjẹ kan ló fà á àmà ní dáná. wọn ní kí sórí oògùn mi ẹlẹ́pọ̀ sí pò tó bẹ́ẹ̀ lè pọ̀ sí ah! pọ̀. Ah! àwọn ọmọlẹ́ a máa gbádùn. kí ni orí bí ẹ ṣe nílò yìí bí ẹ ṣe wà yìí ayi ah! ma jẹ o ma jẹ o bí ẹ bá jẹ iye oṣù ké ise ike tí o ti gbéwọ bàálù. sórí bó ṣe wà yìí wọ́n ti fi yẹ mẹ́ta i sórí yẹ lẹ́kọ̀ọ́ ogun ọ̀rẹ́ tó wákìlì òǹkà máa ìkan ògbé kan bí òun jàǹgbó òjíṣẹ́ kíṣẹ́ bí asálà ìlú. ibi wọn ti ń di òkú. ayọ̀lá ta ń nà ẹ̀yin náà pọ̀ ni bẹ́bí bẹ́ẹ̀ rán a ni. ẹ̀wẹ̀ kẹ́ ẹ̀ mi ẹ̀kẹ́ ló yọgun bí igun awùsá ẹ̀kẹ́ ló dá pàdùn ìyá ìyá tẹ́ ẹ bá sọ fún akógun alágbèkọ́ ọ̀fùsì àlógun yín ta ní ọ̀bà yín tẹ́lẹ̀ sí àmẹ́yìn náà máa bẹ́ẹ̀ bẹ̀rù rẹ̀ ìsàbí amọ̀ọ́rẹ́ o ìrìn olórí ńlá. gbúdọ̀gbúdẹ̀ ah! kan. ìyá jẹ mí. ọlọ́run òkùnkùn ní ìpè tí yín jà. a ó pé o. èmi náà bí ọmọ ni mí gbọ́dọ̀ ròyà ròyìn. Ah. ẹgbẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tí àbá ṣàkàn Ah, nínú ìyá ìbàjẹ́ yín ọgbọ́n lẹ́ẹ̀pà fùrọ̀dé ah, ìyá abú ìjẹ wa ẹ wò wá àti ẹ̀mínú àbẹ́sàbà wa mówó ah, wa. ìyá sẹ́tù wa fọ lẹ́ẹ̀kẹ́ ni ẹ mọ̀ dájú. ẹ̀kẹ́ táwọn ọ̀rẹ́ ò ṣe é chẹ́ǹjì ní kéèsì fóònù àbínú ìyá ah, ẹ tún fi ìyá mi ìjẹ mi mọ̀mọ̀ dáràn èmi ọ̀bánilówó wà ṣiṣẹ́ mọ́ akọ́lówó lápò mọ̀ ń bá ṣiṣẹ́ mọ̀mọ́ ẹ̀sìn ẹ̀sìn wọlé tẹ bá wọlé tẹ bá lọ jáde mọ́ ń kọ́ mọ̀mọ̀ dáràn. ọmọkùn wà yà. ìyá akọ́lówó lápò ah, ìyá ìníkà o wá wákìlì sọ́run rí ọ̀wà kì í wákìlì kàmárùn ah. àṣẹkọ. wákìlì. ibi bí kan bá lè dààmú ah. bá lè sàn. tí ìbá nǹkan mi ìmọ̀ ah. ìyá yìí aláìtàláyì kódà ilé gbàgbé ìyàmọ̀ ìjẹ́ mi tiwọ́ tún dà ọ̀ wojú mi ọ̀rá yójú mi ṣe bàjẹ́ ni ayé ẹ̀kẹ́ni burúkú wọn ò dá wọn dájú gan wọn nà mí bíi ẹ ìdùnnà ìyà tí jésù gan jẹ gan kó tó sọ̀rọ̀ ẹ̀ńdà rẹ̀ gan kò tó báyìí. káwá ah, ah. ike bí ẹsẹ̀ mẹ jésù ń gbà jésù kò lè jíǹdínlógún ọdún jésù ò ní jìnnì ní ọba náà kò lè bí àwọn tí wọn dájọ́ ọbú fún gan lọsùn gan wọn ìjáde ilé po. Hmm. àṣà ti lówó ní ayé ìwò dẹrùn. pàápàá. kò sí wàhálà àjọ lówó iná ni títí hmm, mi wá wò ní pé owó tá a gbà lọ́dọ̀ yìí kó yá wà nǹkan gidi kan tá a fi sí i. ó tọ́ ní kí láwà fi ṣe báyìí. tá ṣe wà nǹkan ṣe o ẹ wá nǹkan ṣe. Thank you. alẹ́ kò gba gidi ọlọ́run ló pin ẹ mọ̀ o wàláì kò gba gidi ọlọ́run ló pin ẹ mọ̀ o tẹ bá wà lágbára bí ọlọ́run mi ẹ lọ bá o tẹ bá lágbára bí ọlọ́run mi ẹ lọ bá o tó bá dẹ̀ lọ bá ẹgbà fọlọ́run lórí mọ́ o <laughs> tó bá lọ bá kò gbà fọlọ́run ó ti mọ́ o. <laughs> tó bá fẹ́ bú mi rèé wẹ̀ kò mọ́ o tó bá fẹ́ bù mí rèé wẹ̀ kò mọ́ o kàn tó ṣàgàrà bí èjìká etí aṣọ tó bá fẹ́ bù mí rèé wẹ̀ kò mọ́ o. sọ orí jẹ́ sọ ọ̀kan fún ọ ó lè má yí ọ o ní tí a bá fi jọmọ lọ́yẹ̀ sí kékeré o nínú ilé lónìí nínú ọgbà ọba mi nínú ọgbà yìí ni. ìyí tẹ̀mí ń jẹ ìyí tí ń jẹ ìyí tí ń jẹ ló ń lọ jẹ ṣé tí n bá rí ọ ní tí n bá rí olórí àná tí n bá rí olórí àná ọ̀rọ̀ kábàsírà mọ́lé ẹ ń lé ni. Basira wo gan ló ń sọ náà. Basira tèmi. ṣé Basira tèmi tí ń la hmm, tí ń fọ́ ni mò ń sọ. bóyá Basira jẹ́ sùtì tó ń la. ọwọ́ kéré wàdí ọ̀ kéré sí i àwọn tí n bá dì ní sùn ní kápọ́ọ̀sì wọ́n ju ẹ lọ ìwọ ìwọ yìí tírètì kọ̀ọ̀kan tó fi ju ẹ lọ àbí yẹn wọ yìí tírètì rádaràda yìí. ó ní bẹ́ẹ̀ ni òye lọ pé òjèlè kùn mí pé àkàtà mi kọ́ ọ̀lọ́kọ́ lè tiẹ̀. Ah, kan ah, ló ọ̀gá wa mọ̀ sí ní ìsìn kódà bẹ́ẹ̀ ṣé wà ìgbó sì kò tó báwo èsì tó ń ti a. ẹ ẹni bí bá ṣe kún mọ́ ní sórí títí ló Ah, àkóso yìí aṣọ àga. Ah, ah. àbí ìgbà tí ló ń bẹ dára. Ah, ló gbọdọ̀ wú. àṣọ òde wù. ọ gbàdúgbò ọmọkùnrin máa pa ẹni kò sí. ẹ rọra ọ̀gá ọ̀gá ọ̀gá ibi tí a sá àkàlà iṣẹ́ ìgbé wọn tọ́lọ̀ wọn gbà lọ́wọ́ wọn. àbí o àmútọ̀rọ̀ wa jẹun. ẹ rà o. ẹ kò ṣe wọn. ẹ tí ẹ pẹ fún mi ẹ bá jẹ ẹ jókòó jókòó jókòó jókòó. èmi ẹ máa mọ́lé ayé mo mọ́lé ayé sí kùkùrù mo mọ́lé ayé sí òsì. ẹ kọ́ mọ̀ bàtí sẹ́ẹ̀rí sẹ́yìn ọmọ òwú wọ́n sọ fún àyè wọ́n ní tàbá ti ń tàn kó sí báyìí lásán. ẹ wo ọlọ́run bá ń gbọ́ bá ṣe bilẹ̀ báyìí bá ṣe fífa léèrè báyìí tá gbé fàjẹ́ rẹ̀ báyìí wọ́n ń fọ́sì wọ́n lè lọ nàá méjì. ẹ má dàbò tẹ̀lé ọ̀nà ọlọ́mọdé àṣìyàn gbà bí mo ṣe ń wojú yìí òpòròró ni yín ni àbí fúlàní àbí bòpá lálá tẹ ẹ̀fà yìí gan. ṣé ọ̀gá yóò bá ní àwùjọ tọrọ oúnjẹ ta yìí ó ṣe yọ̀ ọ́ báyìí. àbí gẹ́rẹ́. kódà tó ẹsẹ̀ ń sinmi ọ̀fà mi sóògùn. ọ̀rẹ́ mi kan náà lọ tọ̀ ní ọ̀bá má pé kó tó mẹ́wọ́n ẹ̀jẹ̀. ọlọ́run lọ́mọ yọ ọkọ lọ́rùn ẹsẹ̀. ìrọ̀lẹ́ sí kò fẹ́ lóko sí àdúgbò. ọlọ́run yóò bá ń sọ ọ́ ọlọ́run yóò dìde ayọ̀. ìwà ìgbà wa ṣubú gan-an. ọ ọfẹ nu lọlẹ ni wáyọ ọsẹ lọ ẹ yà bá sẹlọ yọ ọfẹ nu lọlẹ ni hmm. ẹ bá fẹ kọsẹ yìí torí nílẹ̀ yìí kò sẹ́ni tó pè mí nínú àtòrí ibi ìkẹ́ ẹgbẹ́ kó sí kó dúró de rere kódà ẹ ẹ tí ì mọ ju àwọn ẹ̀sìn kẹ̀mọ́ o. ẹ bẹ́ẹ̀ ní ta lánàá. Ah. àrùn mi ràn. àbòsè. ìlú òkú mọ́ ọ́n tòun ti bá gbẹ bóṣù. Ah. ṣé máa kọ́ lẹ́tà sí ńlá tọ̀hún. ẹ ti sọ lóore oh. máa máa tún sọ fún ọ òkú ká máa kọ́ ọ lẹ̀ àyè tí n bá ti ṣe kẹsẹ́ hmm. tó n bá ṣe kẹsẹ́. Hmm àtòrí mi kọ́ gbẹ kó sí o. Ah! kọ́lá wọn tún máa fàyè láìdí káàdì yín lọ́rùn pé tọ̀ láìdí káàdì láìdí káàdì. wọn a máa fẹ́ eh. yín nu pósí gan. ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ torí mi ò mú ní ayé ní ìyàgbá kò sí tá a mú wáyé kò sí tá a mú rọrùn tó ti yé yín ṣùgbọ́n ọ̀gá ẹ̀ tó kọ́ sẹ́ ẹ gbà fọ́ọ̀mù àgbà ibi kan. àtàwọn náà múra lẹ̀ òkú àti èdè òkú àṣẹ àsìkò ìjọ òru. ẹ méjèèjì tẹ́tẹ́ tà sọ́dọ̀. ìyá àìdí kàdí ṣé tá a bá ti lè àdìgbọ́ adé. kí ẹ sọ fún ọ kò síbi tá a ti lè rìn. gírẹ́tà di náà. tó ti yé yín yóò fìrí yín kí ló dùn ọmọ kóyàn ah. tẹ bá ti náírà kàdí olówó kó ti sàn free and go ni. ọba bá wá ń sèwọ́n tá a bá gbọ́ balẹ̀ fún bá fáyé kàdí wọn bá. ọba ìlú ewu ọlọ́jú ọba tá a lè gbálẹ̀ tí o bẹ́ẹ̀ bá gbọ́ ọmọ ọ̀yọ́ létí yóò sì gbà kú. Ah, àgàgà kan wà lọ́nà ọmọ ní ọ̀bí ìfẹ́. èyí ó owó rọwọ́ nù ẹ má nà ọba o tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni olúwo ọ̀daràn ni. ó ti yé yín. ẹ bá na kẹrun tójú èyí ó rí. akẹrun náà ẹ má na kẹrun. àwọn òye o tó lẹ gbọ́. ẹsẹ̀ àwọn ọba tó bá dá ẹ̀kọ́ ṣùgbọ́n ṣe bí olúwo àwọn ọba yóò ní ọkà wíwọ́n ti sìn. sanálẹ́jì ìbàjẹ́. ẹ ẹ bó lẹ́nu ọ̀gá. ṣé lágbára àti ṣiṣẹ́ wa. Bruce Lee lẹ̀ ń bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ tẹ́ ẹ gbá tó ti yé yín tẹ́ ń fa òkè tẹ́ ń fa alẹ̀ tẹ́ ń fa tó ti yé yín panasọ́n eh. ìgégi tẹ́ fi rẹ́gi ah, ah, ah. sọ̀nù eh, eh, báwa ṣe ọmọ ẹ̀ la ẹnu sí ni ẹ̀ka kó sí ẹ̀ka kó sí tíyọ̀ Ọ̀yọ́ bá kú ẹ̀yin lẹ́ẹ̀kan kó tiẹ̀ tó ti yé yìí Olúbàdàn Ògbàdàn tíyà rẹ̀ bá ẹ̀yin lẹ́ẹ̀kan kó tiẹ̀ ẹ fẹ́ bàyọ̀ ọba ẹ lọ rún ọmọ nù lé ẹ kówó jáde káwọn tẹ ẹ wọn. Hello. mo mon mo <laughs> ah, c'est bíi sèmi ẹ̀ mo tún gbélé mais c'est. c'est ah, ah, c'est Ah, C'est Ah, oh, c'est. <laughs> ẹni ọba fẹ́ di ọlọ́wọ́ tó ní ọmọ ṣe tiẹ̀ ìṣeré ò ní ṣojú ẹ̀ bí ẹkún bí ẹkún ní í ṣe gbére bí ọ̀fọ̀ bí ọ̀fọ̀ ní í ṣàparò yóò máa ṣe wọn bí ọ̀fọ̀ aṣọ wọn ó sì máa pa. ṣé wàá lè yí kékeré ni ètí bá tún padà tún gbé bọ̀ yóò tún gbélé lọ yóò gbélé lọ ẹ ṣe pọ. wo igi ẹ̀gọ́ ojú ọ̀nà nígbà kú yeye kù olúgbó nígbàkú alákẹ́dùn tí ah, ó ti rí nù ọmọ àmọ́ ṣe ọmọ àmọ́ ṣe ẹ wọ́n ti mọwọ́ wẹ̀. Hmm n bò sì ti mọ wọ́ọ̀rù o ti di dandan kọ bá gbàjẹ́ mu. àjàníjàní àjàníjà gbogbo gbogbo lè mí kì í. ẹ tún lọ torí kì mí ẹ tún kì mí orí kéwù. ó sáyé tẹ́nàtì ìyàwó rẹ̀ ẹlẹ́fẹ́ gbalẹ̀ ọ̀dà lọ́dà fún yín ẹsẹ̀ láì ṣe rí ilé mi lọ́dẹ́gbà yìí èyí jẹ mí lówó o èyí jẹ mí lówó lé o ah, ah. Ah, àwa ní èso lò sí èèyàn. látàkàkà ìjọ òfin àmọ́ àṣẹ. aláàfọ́nù ẹlẹ́ẹ̀kejì wáyé ó ní ìwẹ̀tẹ́ tọwọ́ bọ̀ tẹ bá fún wọlé. ṣé ẹ mọ̀ wí ká? ó ti tán ó ti tán táyà bá ti mọ̀ ká kí n fi akọ̀wé mi kọ́ka sí létí. sófin yìí ṣe bóun lálùtà ìjẹ́jà bẹ́ẹ̀ tún sí mi. irọ́ o òfin lè mi oṣù mẹ́ta mẹ́ta ni o. bàbá òfin nàìjíríà gan wọn ti bọ̀ náà. àbí. yóò wá lófin oṣù mẹ́ta mẹ́ta. ọ ilé ti nàìjíríà ìmọ̀kọ́lé lè fara mi oṣù mẹ́ta mẹ́ta ni mo sófin lè oṣù jẹ́nu. alágbèéká alágbèéká ibi ogun ni olóògùn ẹ bá ti wá ṣe tán ẹ lè mọ. a ti tán. ẹ kún tán. a ti tán. owó ti wà. Ah, ah. ẹ ti tán láti pa àrùn iṣẹ́. Délé wo lò? Ta ló pariwo? Báyọ̀ ò lè pariwo bẹ́ẹ̀. Owó ló wà ní. Bẹ́ẹ̀ báyọ̀ ò lè pariwo bẹ́ẹ̀. Lẹ́tà ọ̀tẹ̀ ìjọba gbogbo. Ṣé àmì kíkà fẹ́ lọ ni? Ẹ jọ bẹ́ẹ̀ lọ fún ọkọ̀ dásítà rẹ. Inú ilé mi náà. Inú ilé yín ni kí ni? Èwo ra pàtí àgbọn? Bí ẹ dáadáa. Bẹ́ẹ̀ ṣe ra wọn àbẹ́ ṣe ra tù káwọn mọlú ẹ jókòó kalẹ̀ sókè ẹ wà níbi èrè mi o ó yẹ kó kó bọ́ọ̀lù yẹn mọ bọ́ọ̀lù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ha ẹ ti bá làbà lóòsì. wọn wúro wúro ti ata gbù. Thank you. lọ́wọ́ gbogbo àlódé mi. tábà ògbó rẹ tó bọ́lẹ̀ pàtẹ́ náà jókòó látàárọ̀ jókòó sẹ́ni kò wá níbi tá a fẹ́ lọ ni ah, two thousand. yes yes tọrọ ẹ ẹ ìwọ àti ìwọ ẹ bọ́ sọ wẹ́yìn. ẹ wá gbà wá orí kí ni. wọ́n ti ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. ẹ má sọ fún ọ padà dáná. ẹ lè pẹ̀lẹ́ o. ìjẹ́ ìjókòó wájú o. ẹ pẹ̀lẹ́ o. lọ́la ń bá a. báńkì gbọ́n. tó yẹ kí bàbá dẹ̀ ni pé àwọn méjèèjì tí a jókòó yìí mo fẹ́ fi wọ́n hàn yín ni wọ́n sẹ̀ kó wọlé mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ káyìn náà gba fọ́ọ̀mù kẹ́ tó wọlé àwọn náà gba fọ́ọ̀mù kẹ́ tó wọlé kódà tún sanwó wọ́n tún sanwó so ìwọ̀n anífẹ́ tó jẹ́ pé nígbà tí ẹ bá jíra ọjọ́ kejì ẹ mọ̀ faragbá yín láyà ẹ mọ̀ lẹ́ẹ̀mọ̀ wọ́n rí ìfẹ́ gbọ́ o torí ilé gbogbo òfin tó wà nínú ilé lọ́nà máa pamọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́sìn pamọ́. ìlérí olúwa làwọn tẹ̀ wò yìí bàbá ẹ fọkàn yín balẹ̀ bí wọ́n lórí àwọn dàrú àwọn tó ń kó wèrè wò ah. àkóónú àpẹẹrù la fi sí. ìrèlè jẹ náà ṣé <laughs> kí ló kọ̀ lóore yìí. wákìlì ni èmi ni kí wọ́rọ́kọ́ tẹ́ ń dáná rú àròkárò tẹ́ ń dọ́bẹ̀ nù. ó ti ẹ̀dá irú ló ń bọ̀rùn. ó fẹ́ sọ̀rọ̀. ìgbà mi wà tó bọ́ wọn yàrá sí ìlú náà yàgbọ́n tó fẹ́ sọ. ẹ kú pàdé gbogbo ilé báyìí sìn bàbá lálọ́ọ̀dù ẹ wá kó àwọn kan jọ ìwà ń sìn ẹ dẹ̀ kọ́lé tó pọ̀ bẹ́lẹ̀ yàrá gbogbo ilé táwa máa ń rí tó máa kọ́ bẹ́lẹ̀ yàrá kan tọ́lẹ̀tì kan ni ẹ̀yin tí ẹ kọ́lé tó pọ̀ bẹ́lẹ̀ kànga kan la ní bẹ́tù méjì la ní bẹ́tù tó wà ń bí wátà wà ń nulẹ̀ gan kò tí tó wà ń lò ẹ̀yẹ̀ tó lọ kó àwọn kan wá láti ibì kan. a ah, lẹ́nu ẹ lẹ́nu ẹ lọ́kọ́ gbọ́dọ̀ àní ojú ọkọ̀ sọ̀rọ̀ sọ́dọ̀ làwọn bá dẹ̀ dúró náà. wọ́n sọ wọ́n ṣe wọ́n ti bí ọ ẹ ìyá ìlú ẹlẹ́nu ọmọ tí mo ti kọ́lé mi kí ló ti yọ kọ́ sórí ẹ sọ rẹ. ṣé gbogbo tẹ́ fẹ́ sọ sọ́ ti tán ọsọsẹkù ni mo sọ pé. torí ńgbà tẹ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ àwọn kan o kára àwọn èèyàn pàtàkì ni wọn o èmi tí ẹ fẹ́ pé bóyá àwọn mọ̀lẹ́bí yín kan bóyá wọn látàbúlé ni èmi ẹ̀ mọ̀ pọ́ńdà ìsẹ̀rànsì ni ah! ṣé kò wọ́n jù báyìí lọ àwọn tẹ́nàtì lẹ́ sọ wípé hmm. àwọn kan oríjorí lọ àwọn kan kékeré kan sórí hmm. ẹgbẹ̀rún márùn owó ni five hundred naira àwọn ọmọdé olówó lójú ń gbà mí láti ah! mọ̀ pé pọ̀sẹ̀ wáyé ó lè jẹ́ five hundred naira náà fi kàn yín bá ṣẹ́fẹ́ gbọ́ anífírè lè fi yá. Ah! Ẹ wá bẹ̀. Ẹ wá bẹ̀. parí ẹ̀yin lè rí wọn wọn ò níṣẹ́. kò sẹ́ni tó lè bú wọn bú mi ní ìyá tó máa fẹ́ wẹ̀. ọ̀tá nákínná bí akúgbà. òótọ́ ni ó. ló dé àkójọpọ̀ opó sars wàrà àbá ara tẹ́ ẹ fi rí àtẹ́ ẹ bú ẹkún gan mọ òkú mọ́ yín ọmọ kí nìkan dájú wípé ọgbà opó mọ̀dà bí ọgbà wò tẹ́ ẹ̀rì gbàgbọ́ yín ọjọ́ ránṣẹ́ kọ́bọ̀ gbàgbọ́ rẹ ránṣẹ́ láti ilé pé n tó ń lò tẹ́lẹ̀ kó ti sá ìwọ ọmọ lásán èkejì ajá òkú èmi lọ́mọ ọbú. abánigbẹ́ abánigbẹ́ olùwọ́ náà ra wọlé àwọn ọmọ òfu ẹ̀hún ládàradà ẹ dákun bí ẹ bá tiẹ̀ rí ìyá bẹ̀ tẹ́ẹ̀sì mi kàwé tẹ́ẹ̀sì mi lẹ́nu ṣe é àbótí tán wọn fún lẹ́yìn kẹsàn tẹ bá sọ tí màá fi ní ìsìnkú rẹ lọ ńlẹ orí rẹ ní ìsìnkú rẹ yáàbì kí ló dé tá à ń kó bọ̀ tó wá gbé sọ́sọ́lá bí arúgbó ehoro níjọ́ tó o ti wà láàrin tí ó gùn ó lò sí àwọn eré ìbí àwọn ọ̀lú yìí o kò ṣeé ká kò ṣeé gbámú ọwọ́ àlọ́ gbèrú wèrè sórí bí morí kìnnì kan lára rẹ̀ àbí èsè bẹ́ẹ̀ lẹ́ o olórí gbogbo karó owó òhò yóò làsọdé tán ni ó lò ti wọ́n kí ní ibi gúrù lọ́ọ̀kì ibo wọn fi dé gùn lọ́ọ̀kì ó lórí ibo kò lè sunkún dé òtún èkè nígbà tí ọ̀wọ́lé mú Bàṣírí onírun kọ́lọ́kọ̀lù alájà kọ́lọ́kọ̀lù alájà kọ́lọ́ làánú ọwọ́ adé jẹ́rìn ó gbé búlù òbí ṣe ń wò ojú rẹ̀ wá jìnnà lóbi nìkan gan olómi ìmọ̀ ẹ̀rọ ìbá mi ẹ̀kú ilé elétí pẹlẹbẹrẹ ránṣẹ́lá ọlọ́run wà kíbi jọ̀wọ́ jọmú lára ọlọ́run kò kíbi nǹkan yọlá bí obìnrin ó lò sí pẹ́tẹ́pẹ́ tí ó ń pátá lásán lọ́wọ́ ó sì búlú bíbí. Thank you. yẹ kí. ẹ̀dá máa yẹ ohun tá bá ṣe lórí ìtọ́dọ̀jọ́ la. Ajani Ajani ẹ mélòó mo pè ọ́ ìwúra báyìí lóògùn àgbà o torí pé pánsá òwúra pánsá ajalu náà o àjọ òwúra àjájì ó létí òwúra ò lè kó o mo fẹ́ kó o fúnra o pàápàá lásìkò tó wà yìí. àjàdí onílé àjàdí onílé kòkòrò. mú ìsàbọ̀ ṣe pé. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ rẹ ilé o ilé ní tájẹ́. pàtàkì fọkùnfọdẹ ní pé kò fọ ìran ṣèkàṣèkà ní ìfàbọ̀ jẹ́ kó ṣe ewúrẹ́ bàjẹ́ lọ àpapọ̀ àjà wá bàjẹ́ lọ àpapọ̀ àpàdà wá mo jẹ́ wíwú ìwé ọ̀sùn ìwé ọ̀sùn ọ̀dọ̀ kan ìbò ọ̀dọ̀ kan títẹ́ pé gbogbo ẹ̀yìn aráalé ẹ̀ lójú bẹ́ẹ̀ ni ẹ̀ lójú nígbà ìtàlẹ́nu bóyá tó ní pé bàbá tèmi dó ń fálẹ́ jù mí lójú láti gbàtẹ́ báwọn wàkìlì àti kàmọ́rù náà ti délé náà ti ń jí nǹkan. kàmọ́rù àti wàkìlì náà jí mi lọ́wọ́ ṣẹ́ẹ̀ṣẹ́ ti mọ́mọ́ balẹ̀ jẹ́ ṣẹ́ẹ̀ráyé tí mo wá kẹ́kọ̀ọ́ mọ́lẹ́ ní sí máa ń sẹ́ ṣẹ́ṣẹ́ ẹ̀ ti sọ pé mo tún dé Bàṣírá tó ṣojú ẹ̀ torí gèrè rẹ̀ ti alẹ́ ọ̀kan yìí tó ṣojú ẹ̀gbà tí wọ́n ń kówó. èmi ò fara kan ní mọ̀ pàrọ̀ aláwọ̀ ló ló jí wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀

tankowo yìí. tan èmi wo àsìkí àsìkè fún yín ni kàmọ́rù eh. orúkú ní bẹ́ẹ̀nù sáré eh. orúkú ní òmò tọ̀hún pa. àṣẹ o ṣe ẹ mọ̀ gbọ́ o káyọ̀ káyọ̀ báyìí ládìí ẹ̀dùn fẹ́ tí ó pa ẹ̀ ń parọ́ ma káyé ń tàn. sílẹ̀ pàpà múná lọ́bẹ̀ òkú pa yóò tàn ó di òkùnkùn. ó di dandan o. ọ̀dà ta ló sọ bẹ́ẹ̀. ó yá tá ń sọ pé wọ́n kówó gangan. ẹni orí ló sọ bọ́dé fúnra pa. sọ̀rọ̀ ṣé wọ́n lọ sọ bẹ́ẹ̀ ọmọ ṣe fún ọmọdémi àjànsoro ìwọ ọ̀rọ̀ ẹbí máa igbó máa gé olómi ọba àlọ kó góòlù èsì àti tọrùn tí yàrá fi wọlé ọkọ kí ló dé ṣé pé wọn fi sìn yàrá rẹ lé ọkọ ni wọrùn rẹ akíndéwé orí nǹkan <laughs> àbí bí àti òru. àbí rí mu àjàgbé. sórí ọ̀pọ̀-ọmọ mi àbí bàṣírá fún àwọn akọ péré yẹjú péré ń bẹ lẹ́kìtì sórí sí bábá bàtà yìí. kéne. ó jì yóò tó fáwọn aráàlú yín jẹ. ó yẹ mọ bọ. ta ni èmi náà. lẹ́wà lẹ́ẹ̀tọ́ fún ọjọ́ ìmọ̀ password mi ẹ̀rọ ọkọ yín láti wà ẹ̀ password mi tí mo mú sọ tí mo sì ń gbìyànjú àti sọ pé kí n máa sọ bí ìsinmi lásán fún ọ rẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe lè mú ọkùnrin tí ẹ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ bẹ́ẹ̀ fi ti bọ̀ wọn lára tẹ́ẹ̀fì rí nǹkan gbà torí sẹ́rí bí nǹkan ṣe lẹ̀ yóò padà bàjẹ́ yóò padà rújú o tí ló ti fẹ́ rújú. ẹ̀kọ́ pàtàkì pápá ẹni pé kò kọ́ ìran ṣèkàṣèkà ní ìpamọ́ jẹ́ kó. bẹ́ẹ̀ ni kókó tí lọ́la rí i. bí o pé bẹ́ẹ̀ bá dúdú òkú dáadáa rẹ̀ ní ìdẹ̀wọ̀n àná fájú ọ̀lẹ́ káwọn ọmọ lágbàdo àwọn oníyẹ̀pà tí wọ́n pe lẹ́sẹ̀ panu lẹ́sẹ̀ pọ̀ kí wọ́n á lè kú kíláàdì dá àwọn àpapọ̀ wọn náà sàkọ̀ ògbónú lè kà bẹ́ẹ̀ sì rè a sì fún ọ lówó ilé ìṣèpá àjọ wọn lówó kí wọ́n á ní wọn kówó sí kí wọ́n wọ́n kówó sí ayé ló yẹ wọ́n fi ṣàǹfààní fún yìí. Ìyá àgbàgbà gbé ní sílẹ̀ pátílẹ̀ lówó lọ́wọ́ mo ṣe mọ́tò lóṣù rà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ ilé o. ẹ má bàa mo jẹ́ sọ fún èkó. ẹ̀ka pàtàkì ló dẹ̀ tún sùn yìí ìyọ̀nba jì nísìnyí tó bẹ̀rẹ̀ jọ̀gbọ́n ni àbí kí n jí ni ah, má jẹ́ ń jí irọ́ àfi kí n jí oru ṣáà ń tóbi títí káfọ́ bẹ̀rù ah, ọlọ́run jọ fún mi sọ o má jù dàbí tàtẹ̀yìn wá o. Báyìí. akúngbòrò àwọn èèyàn sọ̀rọ̀ wa ẹ̀yìn náà ti bá bíbí kíyèsí agbọ́gbà tí ọlọ́run ò tí ì ṣe àmọ́ nísìn tọ́lọ́run ti dá yín lóhùn yín náà wọnú àgbàlá ńlá tá a wà níbẹ̀ yìí lè kọ́ àdúró ilé a sì mọ iye tẹ́nàntì tí ń bẹ́nu lítà ń gbé yìí. Hmm balẹ̀ mi síbẹ̀ ibi òdó mi ah, kò hàn lára mi pọ́kọ mi lówó àgùntàn mi ò paṣọ èsì dáa. sọ́dọ̀ ẹ̀sán náà ti rọ̀ lọ. wọ́n lè ní ṣókò tó torí ni. Ah! olúwa nítorí yìí ni ọmọ kò sí owó yìí òun ọlọ́run kò sí easy ìwọ náà wo ibi tó sùn sí bẹ́ẹ̀dì ló bẹ́ẹ̀dì ló lé ló lé ló lé títí tí bí igi tí kì í o sùn o sùn o sùn o sùn fún ọlọ́lá mẹ́ ọ lè mọ fara ẹgbẹ́ nìkan kan mọ mọ gbọ́n tẹ́ máa sọ fún wọn tàwọn mọ gbọ́n bẹ́ẹ̀ nìkan bá sọ fún wọn tàwọn mọ gbọ́ ọtí wọn àwọn ẹlẹ́gàn ni wọ́n sì gbọ́ ọtí wọn. bára tá a bá sọ mi bá ní mi ò gbọ́ tiwọn ṣé èyí tó ṣèmi fara mi ṣé mo tún mọ̀ ni. Ah, tẹbi tí ń pa mí lójoojúmọ́ yìí nǹkan sẹ́mi ò rí yìí ń fúnra mi ni ah, bí ìgbàgbé ìtàn sọ. Ah, obìnrin obìnrin ó ti dẹ̀ mọ́ jù ó ti bá ó ti pèmí sí ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ni ó pèmí sí lẹ́ẹ̀kejì ó ti sọ lẹ́ẹ̀kẹta èyí ló ń fẹ́ràn bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ lẹ́ẹ̀kẹrin ló máa sọ̀rọ̀ báyìí fún mọ́ ní láìkẹ́ ní láìkẹ́ rárá ìyọ̀jọ́ ìyọ̀jọ́ wọ́n yìí ká nìkan máa sọ àsìkò tó yẹ kó máa sùn ó sùn èmi náà tó fẹ́ sùn ó sùn kí n sùn wọ́n lè mi ebi ni ò jẹ́ èèyàn sùn ebi ẹ jẹ́ kéèyàn sùn. ebi ò ní jẹ́ sùn ah. bẹ́ẹ̀ ló sọ fún mi jọ jọ sí pé àwọn yàrá mo fi yàrá mọ̀ká gbéra rẹ pé yàrá mọ̀ká wà sálẹ̀ ọ̀rọ̀ àṣọ irú rẹ̀ dáhùn ọba máa sọ ọ̀rọ̀ báyìí ìmọ̀ bọ́jà o ní láìpẹ́ o. àwọn yàrá mo máa ṣe gbé mi ò rí nǹkan kan rà á n àwọn ọmọ òfara ẹgbẹ́ wọn tẹ́nàtì tó wà lórí tẹ́wọ́n tẹ́wọ́n gbalẹ̀ àwọn yálégbé ọmọ òfara ẹgbẹ́ wọn ojú wọn lọ́pọ̀ ojú wọn lọ́pọ̀ tó bá mọ̀. ṣé kèmí náà sórí ẹni kẹsì fún mi lóúnjẹ. tọ́ba ìwọ́rọ̀ ìjọba tó sọ kó o gbà jíjọ́ tọ́ba ìwọ́rọ̀ gidi tó sọ sùn gbàsọ múra èyí lọ́la ọ̀rọ̀ ah. bọ́ ọ̀rọ̀ bọ́. Ah tí kíni fi ṣe kíni ẹ dákun tí kíni fi ṣe kíni ẹ̀yin náà wò mí nígbà tí mo fẹ́ wọnú lé mo mọ iye ọkọ̀ tó bá mi kẹ́rù ẹ wá wo tí mo kù báyìí ẹ wo bí ayé mi bàjẹ́ dé ìtorí irun yín báyìí iná ló dé kí n gbẹ́rù mi pẹ̀lú ọwọ́ ní kọ̀ọ̀kan ẹ̀ẹ́mẹ̀jì péré mo kó ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kó náà ni ọkọ̀ bíi mẹ́ta mo fẹ́ rú gbà mo délé yìí ẹ wá o bẹ́yìn ò bá mọ̀ èmi fura o ìfurasí lóògùn àgbà tó bá ṣe pé bàbá mi gan ló ní ibi ilé tá a wọ̀ ẹ́ àhà alùbàtà kè é dànù ẹ wo bí ayé mi dé ẹ èmi ò bá wọn wọ níkà rí láyé mi níkà wa di torí pé mo wá wọ níkà kan ṣoṣo mò ń wà sí igbẹ́ ewu sẹ́wọ̀n nǹkan sí ẹ̀ tó gbani màá fi lé ilẹ̀ fún yín. ń bẹ̀ ní pé ẹ̀rùn nígbà tẹ kó débi só lè jà ní omi àbí ìgbẹ́ mi yí o. ó tó wàkílì ló kọtí ní àbí kàmọ́rù. kàmọ́rù lè wàkílì kàmọ́rù lẹ́yìn jẹ́ àwọn wákìlì ẹ̀dá kún gbà mo fẹ́ wọnú lé ìkọ̀wé ránṣẹ́ sí i. nígbà tí mo sì fẹ́ jáde náà n ò kọ̀wé ránṣẹ́ sẹ́nì kankan nítorí irú gbogbo yí báyìí náà ni mo ṣe kẹ́rù mi tí ì fi jẹ́ kẹ́ mọ̀ ọwọ́ kékeré tó kù yìí ni mò ń gbé lọ. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan alùbàtà kè é dárí mo mọ ní mo ṣe kẹ́rù wọnú mo mọ yọ̀ nígbà tí ọ̀nà ẹ̀dá kúkú ló mú wọn lórí tẹ̀lé. ọ̀rẹ́tí ogbórí rẹ ti yọ tán. sọkùnrin gbọ́dọ̀ lọ́wọ́ láàrin ni ó sì ti di ilé kàmọ́ wẹ̀rẹ̀ la pé wọ́n bá so obìnrin lọ wákàtí mẹ́fà ni ó lò olóòsì aṣọ wèrè ti funfun lẹ́yìn. sórí ó burú bíi lélè kò gbọ́dọ̀ rí ògógó agro ni yóò ní. lélè tó dáa ọ̀la aláwùsá ẹ̀fẹ́lẹ́ alóòkú. wọ́n ti kódà oorun àtùgbà tọ̀ ni. ẹbí iṣẹ́ o ah. ẹbí iṣẹ́ o ah, ẹjọ́ àtòrí bọ̀. Ah, ọ̀gá wa. àtòrí. ọ̀gá òsì ní kílódé. ẹjọ́ ń bo ìlú lọ gbà oríṣẹ́ gidi kan ní mo fẹ́ gbé fún ẹjọ́. ọ̀gá jáde ṣé ẹ ráwa tá à ń gbò yìí àwa gangan mọ ṣe ẹ jẹ́ ìsọ̀n tó fọ́ọ̀nì sí níjọ́ àdúrà tálọ́ kan kó sí ẹ. àwa ìlà. kúrẹ́ Abíọ́lá ńkọ́. àwa tàbẹ̀rẹ̀. síbi àti Abíọ́lá Abíọ́lá fúnra rẹ̀. àwa ìlà. yàrá àdúrà ńkọ́. àwa tàbẹ̀rẹ̀. ẹ̀ẹ́dẹ̀ tí bàrí bá kàn. àwa ìlà ni ẹ mọ̀ wulẹ̀ sí gbàgbà àwa ta kàn rí. kódà ọba àlù yín àná àwa la kàn. ẹ̀yin lẹ kan kó ah, sẹ́yìn. Ah, ah. ìyá àyà yín àwa la kàn. àṣẹyìn àná àṣẹyìn ìṣẹyìn òrò ọmọ ibẹ dí mọ ẹ wo bravo tẹfilẹ kan kó sí ọba àlù mi àná yẹn ẹ̀yin lẹ máa ṣiṣẹ́ yìí ẹ wo iṣẹ́ tí mo wá gbé wa iṣẹ́ ńlá ni ẹ jọ bó olùdójú mi tì mí torí pé àná mi ló kú ẹ dẹ̀ mọ̀ pé òkú àná rèé bó ṣe tí mo fẹ́ kẹ́ bá mi kàn fún ọ mo fẹ́ kó kó yàtọ̀. ó máa special. yọ̀dà ọkọ ẹbí gbẹ́lẹ̀ máa gbé pò. kíní kan wá rè èlò lóyún ẹ fẹ́ gba ìjọ tó ní eight point four báyìí. ṣe é rà wá. a gbọ́dọ̀ wo lè iye tọ́ga wa ń gbà gangan òun náà. ọmọ kan ní ilé òtọ́ tí kò máa lè dání nù mo fẹ́ gbẹ́sẹ̀ ju. láìláì bábà tó dé ilé. àmọ́ sẹ́ sàtìlà wà sàtìlà wà gbà ó tẹ̀lé òun nílé bọ́sà kí lórúkọ ti. Ah, tí wọ́n gbọ́ wákìlì àti. kàmọ́ kàmọ́ èmi wákìlì. kàmọ́ wákìlì wákìlì kàmọ́ bọ́ ẹjọ́ tó ti bá yẹ dúkú máa yẹ ah, ah. ẹjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ni mo ní. ó dàbí ẹgbẹ́ gbàlá ní ọ̀la. yóò ti sẹ̀ gbúdú. ẹ má ṣe talé bí ní gbogbo sísí nulẹ̀ ẹ̀rú má má ba ọmọ mi ẹjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn ni ẹjọ́ tó ti bá yẹ dú. ọkọ̀ ò máa yẹ ìmọ̀lẹ́ ọ̀gá wo lè dé mọ́ o tí mo kẹ́sí mo. bẹ́ẹ̀ mo ló fẹ́rẹ̀ ìyá gbọ́dọ̀ kan wọ́n lè mú sọ. bàbá àmọ́ fún ìmọ̀lẹ́ mi káà fún ìmọ̀lẹ́ mi ìdánwò fúlà màbá. ìyá gbọ́dọ̀ gbọ́dọ̀ bàbá yìí. wà ó àtàjẹ. ee kọ́ra láàárọ̀ àdàbí. Oh, oh. títí epo atán lẹ́nu ó pẹ́ títí ìwà tó ń wà tán o ọ̀dà aláṣẹ máa ń bọ̀ fọ́. Amaru. Amaru tẹ́tẹ́ bí. ọgbàrà mi lọ́ọ̀ni. ó ṣe kí ni. ọkùnrin mi. ẹ ọ̀bà wò pé tábẹ́rẹ́ bá kó tẹ́lẹ̀ lọ́wọ́ ebi mú ọmọ òkú láṣeyọrí àyíká rí olè dírẹ́sì kó rí tí a ní. Ah, àlejò fọ́. ẹ lọ fọ. èso fọ. tí ẹ bá ṣe pé wọn náà ọyọ òpònú àìràdà òpònú abáfọgbé mu tó ti yọ nísìn wọn ní omi èso fọ wá á lọ mú lẹ́yọ kọ̀ọ̀kan ení èjì ẹ̀ta ẹ̀rin sẹ́ni fọ. mo ti mú ó sì mọ kí ni bí ó sì ṣe jìkà rẹ̀. eléyìí ibú èlò thirty seven ni ọlọ́mú wa. irú ni ọ̀gá sísun ninety seven tó wà ní. a wà. ẹ̀ta fi kan jésù. ẹni a máa fi kan lu yín lágbárí tọ́pọ̀ ọ̀rọ̀ yìí ọ̀bá ti sàkúlé. tọ́lú mú gbẹ̀dà sàn nígbà tó ètè ẹ̀ bá láti má gbé èso sínú pósí nígbà tí èsè pọ̀ kù ti fẹ́ fọ́. àwọn ìyàwó agbé pósí ká gbé ebè mo sì ráyè ọ̀dọ̀ kí lọ rà ti ah! sọ ọmọ ẹsẹ̀ gbà mọ̀mọ́ ti sọ ọmọ ẹsẹ̀ gbà gbogbo ẹ tó fẹ́ máa fọ ọmọ ẹsẹ̀ dà mí láàbù nínú ìlú kìrùn yìí ìfọ̀lọ́wọ́ ah! dààmú yín ni èyí tẹ́ fẹ́ máa fọ ọmọ ẹsẹ̀ dà láàbù fún ẹ̀kọ́ sẹ́ni wọ́n ní lọ́dọ̀sọ̀ gbogbo ní kìrún etí wọ̀ lọ́rọ̀ rẹ̀ mo ní ọ̀rọ̀ five by twenty ọ̀nà ọ̀rọ̀ five by sixty mo ní fojú dání ọ̀gá pé twenty four báyìí o ibi ó kàn gbé sixty báyìí níwọ̀n á fi wọ̀n báyìí ẹ gbé ọ̀gá rí bí ìyá rẹ ṣe ìbòtò nù gbèsè lọ́jẹ́ sí ìyá ẹ lọ́rùn ọ̀rẹ́ kọ ìyá rẹ̀ ń tà ọmọ ẹlẹ́kọ̀ọ́ ẹ sì sáwé kòkò kẹ́ ẹ tó pàpọ̀ ni tí ò lè rówó mi ìdápadà ní ìsìn tí ìbọn ṣe pé mo mọ bí gbọ́sẹ̀ expand ẹ̀ mọ́ra wọn àti àmàlẹ́jì ẹ̀ pẹ̀lú mi. ọ̀gá àbí òun ọ̀gá àbálẹ́jì ẹ̀. Ah, ó daba yẹn àtòrí àtòrí bùbá yẹn lé o ti daba yẹn o ti daba yẹn ẹ wá mi tó ẹ bójú orí burúkú lẹ méjèèjì ẹ ẹ ṣe bẹ́ẹ̀ lè gbá mi àbí wo ẹ lè gbá mi o ìta lèmi wà o ó lò kí n jòlè lórí èrè yìí olórí burúkú. pápá ọmọ mi lẹ́gbẹ̀ẹ́ pápá ọmọ mi lẹ́gbẹ̀ẹ́ àtòrí ìwọ ni mo wá wá bí mo lè àtòrí dà torí òòlù máa bá mi ṣiṣẹ́ làwọn olórí burúkú méjèèjì ẹ wọn tẹ kókó pera wọn ní hambali àti mòníru ni wọn pera wọn fún mi mo bá ní o mo fẹ́ kọ pósí àná mi ló kú ẹ wá bá mi kan pósí òní yẹn mú wá torí wọn bá láwọn ilé kan ilé ìsọfún ti kan tàbá sáàyè ilé ìní tàbí ọlá ti síbì ẹni tó wá fi kó mi jẹ tí mo fi bọ́wọ́ ni pé wọ́n dákọ̀ ọba sẹ́yìn tọ́ba ti dákọ̀ ọba sẹ́yìn báyìí máa bọ́ ọwọ́ yìí hmm. ó lọ́ba sẹ́yìn àná àwọn làwọn kan pósí ọba sẹ́yìn ìgbà tá a máa gbé òkú sínú pósí tá a fẹ́ gbé lọ bí ta ti máa síbẹ̀ òkú yọ bọ́lẹ̀. báwo a máa tọ́ tẹ̀lẹ̀ tọ́ba sẹ́yìn nìkan kí ẹ kàn tọ́bọ̀ àyàn tó wájà lánàá àná wọn kan tó ti yé ọ tọ́ba jẹ pé wọn náà ní common sense tó ọmọ tó ń ṣe gbèsè ayé ah, nígbà kí wàá ní má tì mọ́rì mi gbowó láwọn àwọn wo ọ̀sọ̀wọ́ gba tù ní o. igbó kí ni. ibà tó ta padà. ní sùúrù náà. ṣé wọ́n mọ̀ wọ́n rí. Ah, wà á ní sòfò lọ. èmi ò rí wọn rí. nígbà tó bẹ̀rẹ̀ ní kúni irú. àhámbà ah, ni mi. àhámbà eh, eh, eh. ah, ni mi. mo bò àbí bẹ́ẹ̀ jọ. mo bò ẹ má dàbí lórí mo bò ó gbé ọkọ fún mi mi rẹ sí. ẹ mú ní irú. àtàǹbà ni. ọ̀gá irọ́ ní pa. torí iye burú èyàn fẹjọ́ yín sùn ẹ sì tún lẹ́nu bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. àtòrí àtòrí fi wọn lẹ ohun tó máa ṣẹlẹ̀ ń sìn. ṣé tó gbé gbogbo lọ lẹ ń wò pé bóyá ọmọ nù mẹ́lò wa máa bá yín fà owó mi mo fẹ́ gbà ọ́ àtòrí owó mi nìkan bá mi kó. gbogbo ẹjọ́ tó rọ yẹ kékeré. àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ máa kọ́ ti ọwọ́ rẹ. ọ̀dà tó bá pé EFCC. mo rò pé ti yá wèrè ọ̀yẹ́ fásitì. lídà wà láì dáhùn dídá àìláìka ẹsẹ̀ méjèèjì èyí ni fún àṣàlà sí àkọ́kọ́ àtòpin. ọ̀gá ẹ ti fà wá létí. ẹ̀yin gbàtẹ́ lẹ́yìn mi gbóná tí bàbá yín bá kú ṣé ẹ̀ lè dá pósí kan fún lẹ́fí gba pósí aráàta kàmáàrú kò ní rú kò ní jẹ́lẹ́ rú òru alẹ́ rẹ o tó ń gbòbí apá tó bo ẹ wá lọ sọ fún ìyá yín ẹ dàpọ̀ kí tiẹ̀ ló kọ́ tiẹ̀. ara ẹ̀ nu wàkí àdáì wàkí àdáì yóò máa wá gbogbo nǹkan yóò máa wà mọ́yà ni bí bá ń jẹ náà yóò máa wà kí ni. ló bu kú ìmúnú bí ìdòrò tí wọ́n fi fa kànga olóṣì bàbá yìí dúpẹ́ lọ́lọ́ àṣeyọrí yìí ti dé ẹ lọ sọ fún ìyá yín ti gba yọ̀ǹda. bí mo ṣe yín àfọ̀ǹtán. ọ̀gá ni ó yẹ kí ẹ àbúrú ni ẹ kú sí ilé wẹ̀rẹ̀. wọ́n na wẹ̀rẹ̀ ọ̀gá ọjà ẹni ẹ̀yin olórí burúkú ọmọ yìí ẹ bá sẹ́kẹ́ bọ̀ ńlá. àwọn èèyàn mọ̀ mí olówó opó sí olówó opó sí. mo gbajúmọ̀ mi làákà yìí. ẹ̀yin ẹlẹ́sìn ọgbà àárọ̀ yìí tí n bá dírẹ́sì kó sí fòkù báyìí òkú tó máa dùnnú lọ. sọ́rí pé aláìmoore ọ̀gá wa ọ̀gá wa torí dẹ́gbà bí kíná ti ń pè kó mórí ọlọ́run bá kankan wọn nígbà tó yẹ kó yóò gbajú kó gbàlù. a ti lè sùn méjì tàbí kan kó sí i àtọwọ́ gbìyànjú ọwọ́ wa wà ní a máa rí ní. sórí wọ́n fẹ́ fọpọlọ wa wéyìí tí ń bẹ ń bẹ yẹn wọ́n dì mọ́ ẹ̀ wọ́n lọ́dún kùtà àti ti dé bẹ̀rẹ̀ torí ìtàn kó sì dìbò yóò kà pọ́lọ́ kó sọ pé magnet lọpọlọ tà wá béèyàn bá rọra kó sí kọjá báyìí àti magnet dáadáa so orí tó gbẹ́pọ̀ gan wa láti orí bẹ́ẹ̀ wù torí tí wọ́n bá pè ní òsè mọ́ ti dìbẹ́ wù àbí èsì bẹ́ẹ̀ ẹ̀yìn sọ́ra àti sí kan orí ilé lónìí ọ̀dà nígbà tí ilé ayé ìsìn hmm. ṣé tọ́nà kan jẹ́ ọ̀nà kan òmìnira àtòrí ti ká eléyìí olówó lè táyé sí fún ara àbí kí ló rò ẹyin dákun kí ni wọ́n rò pé a lè ṣe torí ebi ò dáa láwù ìṣẹ́jú ilé àfi jòwòrò dé òfin jòwòrò faransé ẹyin ìwọ̀n bá ṣẹ́yìn tó sì ta gbà lọ́wọ́ ara bí a ti ná tán. ọmọkùnrin akáǹdẹ̀ẹ́sì ẹ̀dẹ̀ bá sì ti ìwúrọ̀ rúra rẹ̀ torí tí ó sì lè jọ wájú ẹ̀dá kan nìyí á tó mú sí ní ìsìn súnmọ́ ní kí n sọ sí táwọn sì fọ́ lọ. ìbánilágbà lágbà àti kékeré ló ti bá wọn lọ. eléyìí ló ń sẹ́ńgà ẹ̀yìn padà ẹ̀yìn bọ́ọ̀lì ẹ̀yìn tẹ̀ ńlá ló mọ́ ẹ̀yìn tẹ̀ mọ̀ fẹ́yìn ẹ̀yìn lé bọ́lẹ̀ rún lé ẹ̀yìn tẹ̀ ká olúwa o ọlọ́run tó dá lò ìjọba ọ̀run kù dẹ́dẹ́ ara ní ẹ̀yìn padà o gbogbo ọtọ́ báyìí wọ́n níyàwó sùn ó lè bọ̀jọ́ bọ̀ mo wá gbàdúrà fún pẹ́ẹ́rẹ́ lórúkọ Jésù gbogbo ogun tí wọ́n ń jó wọ́n kọ́nà olúwa bá wọn aṣọ sọ̀mọ́ àlọ́ sùn wọ́n ti wọ́n ń jó sàkùsàkù olúwa òjì ọ̀sàkùdọ́rùn ni bẹ́ẹ̀ ṣe wà yìí ẹwù fọpọ ẹjọ yàwù sè olúwa yóò yàwù sè gbogbo ni olúwa ẹgbà lẹrọ tẹ bá kọ tẹ gbà tẹ tún mọ pa ẹyìn tẹ máa lo mọ olúwa o yóò dá sàwọn sí ń dáná sun yín ẹwù ẹgbà jésù a àgbẹ̀ jésù délé yín o ẹgbà ẹgbà o jésù délé ẹgbà jésù ẹ̀rọ ìgbàgbọ́ yín lọ́la adéje sùdélé yìí o. sẹgbà sẹgbà adéje sùdélé yìí o. àgbà kì í tó tọ́ nígbà wo nìyẹn. kí lélẹ́yìn amòrìrí. I'm so happy. Ah, yeah. Ah, baby, don't worry. I'm coming. I'll come and meet you. Ah, yeah. Ah. Eh? Ah inú mi dùn ni ah! ramu ramu eh, ramu ramu má jẹ́ omi o má jẹ́ omi o má béèrè nígbà tí mo bẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mi ò ṣáìdì bẹ ibi ọ̀nà ilé ọ̀nàrẹ́bù kan tó wà ní ṣe àlàáfíà fi Sukula, sukula, sukula. ọmọ etí múra sí èmi. ìbùkún ìbùkún ìbùkún ìbùkún ìbùkún ìbùkún ìbùkún ìbùkún ìbùkún ìbùkún. Ọjọ́ yìí, ẹ̀yin, ọ̀jẹ̀ yìí, ẹ̀yin, ọ̀jẹ̀ yìí fún màmí yẹn. Ọjọ́ yìí. ọ̀daràn ọ̀daràn bèbí bá mi lọ́dún bá dẹ́gbẹ̀ gbà mí lọ́gbà wẹ̀rẹ̀. ayé mi ò ọmọ wa sí ilé ọmọ wa sí ilé. ẹ̀yin ló ń wọlé àwọn tí wọ́n wà ní ìlú rẹ̀. rí nǹkan wọ́n lọ lè jí náà. ẹ̀mí ìjọ wẹ̀rẹ̀. orí mi o Elédùmarè o mo jẹ́ o. Bye, Mama. Bye, Mama. Bye, Mama.

<laughs> torí wípé ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ tó tó ní kìlìmọ̀ ẹ mọ̀ pé èmi náà abiyamọ ni mí èmi náà sì bímọ a sì mọ ibi tí àwọn ọmọ tiwa náà ó bì táwa ní òní irú méjèèjì tí ò lóhùn ọ̀dọ́ mi ẹ yá pọ̀ lọ́mọ ọmọ gidi ni ó kàn jẹ́ pé hmm, apá tó gùn ju tán lọ yìí náà kì í ṣe irú apá mi rí ẹ̀yin nàìjíríà ti bìsámọ́ kí èso ògùn pélé yìí ò bá pariwo láàrin ẹ̀dẹ̀ wákìlù ni ó pété ọ̀hún ó bá sọ. So kàmọ́rù ni o ó dà wákìlì ní jẹ́ àbí hmm, ah, ó yé mi ṣé n tó bójú mu ni bẹ́ẹ̀ ti dùn owó tẹ̀ dùn owó yìí bẹ́ẹ̀ bá ara lọ kọjá níwájú yàrá èèyàn kan àfi kí wọ́n mọ wá owó ti pọ́ọ̀ṣì ti pọ́ọ̀ṣì múntàn ń bà wá wí pọ́ọ̀sì lásán la rí o àròwò inú rẹ̀ bẹ́ẹ̀ bá ṣèṣì gba fíńdò yẹn kọjá àfi kí èyí tó tiẹ̀ wá yà mí lẹ́nu tó jọ mí lójú ṣe mí ń kàyéfì ọbẹ̀ téèyàn ṣẹ̀ ń ṣe tí yóò ṣùkùṣùkù lórí iná kan sì wà títí pọ́ọ̀tù ti pọ́ọ̀tù wọn ò gbọ́ rí níjọ́ mo ti dáyé. ó burú ó da ó yọrọ yẹn lóko. ẹ̀yin náà rí i pé kò dáa nítorí ọlọ́run ní ìsìn ẹ bẹ̀rẹ̀ sí ní ká kó ẹ̀mọ̀ yìí ó yóò kú dáa fún un. àlàyé bá jẹ ìyá wa. ọ̀dà kádìrẹ́sì ò máa pọ̀ ju lẹ́tà lọ. ẹ dáàmú. àwọn ẹgbẹ́ má dààmú ẹni tí lọ́ba dàda mú ní jẹ́ má dààmú. èyí ṣe gbọ́dọ̀ sọ kọ́kọ́rọ́ nù bí ẹ bá sọ kọ́kọ́rọ́ nù yóò dààmú. ṣe rí ọ̀rọ̀ yìí eegun àtiró wọlé èèyàn àti róbọ́ọ̀tà hmm. bí ó jọ gàté kò jọ gàté ń fẹsẹ̀ méjèèjì ń fi ń tiro èmi kọ́ mo wí bẹ́ẹ̀ àmọ́ àwọn ará lè sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀yìn ilẹ̀ ń gbé àwọn ní nǹkan kẹ́ẹ̀sì mọ̀ wò lóòótọ́ bá a bá ní ká sọ tilẹ̀ nítọ́ lọ́hùn kẹ́ẹ̀ tó dé yáyìn irú rẹ̀ ṣẹlẹ̀ nulẹ̀ sẹ́ẹ̀rí bí gbogbo ọgbà yìí ti fẹ̀ bó ti tóbi tó yìí pínrín ẹ lè gbọ́ pé nǹkan kan dín ẹ lè gbọ́ pé nǹkan kan sọnù. tí n tẹ́ fẹ́ sọ fún anise pé èmi o àti wákìlì àwa là ń jí àbí ẹ sọ. bá ń kọ àmọ́ ń fara pè. ṣé rí ìgbẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ẹ méje ń parọ́ fún ewúro mo pé o adùnrin ìgbẹ̀yìn ewúro àsáwùsá ni ìmúmisí rẹ̀ wá kóró bí ìjogbo nígbà tí ẹ ti sọ bí òsàbò mi ti ń ṣe tíátà ẹyin mo ti mọ̀ kò sí ọ̀rọ̀ ni yóò jáde lẹ́nu mi mi ò rí yín bá wí o ṣé bí ìyàwó láti wọ́n pè yín ẹ wọ láti parẹ́ mọ́ yín dára wàrà àfi bí omi ẹ̀wà ẹ dákun ẹ wò irú ọ̀pá méjì lẹ̀ ló tẹ̀lé kọ̀ọ̀kan yín mọ́ ẹ̀rù wúrọ̀pá mẹ́ta kí ló dé ìyàwó lánàá ẹ tún wáá pera yín New York ẹ dákun sẹ́ ẹ dé bọ́ọ̀sì tọ̀ ọ̀bùrì tẹ́ ẹ mọ̀ pé wọ́n rìn ìlú èbù wèrè yín mọ̀ pé ta adìẹ dùn kọ̀sẹ́ tí ó ṣe fún wọn gbogbo mùsùlùmí má fi borun borí ni kí lórí tẹ wá fi sọ́ di gèlè ńgbà tẹ́ ẹ̀rù wúrà ẹ tún wáá lu tí mẹ́ta tá ń kó bá yín. mama bu ìyàwó láńlọ́ọ̀dù àyàwó láńlọ́ọ̀dù ní à ń fi sọ tí a bá ti rí ẹ tí a bá ti rí bá ṣe ṣẹnu pẹ́ bí gbà wàrà wọn èyí ò ti ọkọ mọ̀ sọ nígbà tá ọkọ bí irú wọn báwọn ní tó yẹ ká fi ọkọ mọ̀ ní wẹ́ẹ́ wẹ́ẹ́ wẹ́ẹ́ ń mú mú náà ọkọ wí ń mú mú ní ọ̀rọ̀ gbọ́dọ̀ dáṣá kálẹ̀ nù mọ̀ àti pé Yorùbá gan máa sọ̀rọ̀ kan wọ́n ní tọkọ bá pawó ara ìyàwó lèyìn ó ti mọ̀ <laughs> ọkọ wọn lówó kọ́ rí bá ṣe rí. olówó ló gbà mí yóò mọ̀ gbà mí. àwọn olówó mi. àwa àbí ọwọ àlù sí mẹ́rin owó tẹ kó ṣe wọlé àwọn ọmọ àwọn ọmọ rẹ ìsì iléeṣẹ́ wà tálẹ kí ló dé ẹ. èyí èyí èyí ṣe ẹ̀gbọ́n ọ̀wọ́lẹ̀ bàtà junior. ìyàwó ò lè kóró odò. wàkìlì kàmọ́rù ṣé mo kó tẹ̀ ṣe ṣá ṣé mo pé ìyàwó lánàá lẹ́ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣá are you guys okay. Ah, ah. ilé ọmọ yìí bò tẹ́kùn kí ló gun ayé ìsì ẹ̀ ń bẹ̀ wò kí ó lọ sí i aláìmèyí ọkàn bí ẹni ó dé láàárọ̀ kò yìí ọmọ dé lálẹ́ ó ń ranù bí alájí ẹ ṣe ohun tó ọmọ tó ọlẹ́bì àti róòsì tí wọ́n gbalẹ̀ fún ọ ní sóòlè dalẹ́ gbà. dákun tá fọ̀rọ̀ sí kẹ́ni burúkú bójú bí bọ́ọ̀lù sí kẹ̀kẹ́ ìlẹ́nu ó sẹ́nu gbọ̀n bí ẹ̀gbọ́n tanga ah, ah. ìwọ náà ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ewu bíi ta láì wí ó fẹ́ sọ Yorùbá ń sọ̀rọ̀ bíbá tí ẹ bá ń sọ bóta ní kájú. irọ́ ọkọ̀ lẹ́bi bíbá sì ra abẹ́rẹ́ ni fífọ̀ ni bí ẹni fọṣọ oní ọ̀fọ̀ dání oní ọ̀fọ̀ gbogbo wọn. ṣẹ́gbádùn Augustine. Augustine. ah má lókun yàn lọ́rùn náà tí wàkìlọ̀ àti Kamadu ah wèrè ni wọ́n. wèrè ìyá rẹ wèrè ni wèrè ni olóòtú ìyá wa tẹ̀sí tẹ̀ dálẹ̀ tẹ̀sí tẹ̀ dálẹ̀. ó yẹ ọ́ rẹ̀ wò ó. ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbọ́dọ̀ bá jẹ́ wọ́n yìí. sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ kéde oh, ti mọ tọ́ láyà ọ̀tá kú láyà ọ̀tá kú láyà ọ̀tá kú láyà títí ìdàgbọ́ lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ ọjọ́ rẹ̀ máa ń pa pé ní ẹ̀ẹ́dẹ́ ọ̀tọ̀ ìjọ ọ̀tọ̀ sọ ní tó bẹ́ẹ̀ bá ti rà sí i. Thank you. sọ̀rọ̀ lórí. ọmọ ṣe lẹ́nu ọ̀fẹ́ kú. wàá tó bẹ́yà tiẹ̀ pa. ṣé ọ̀túnla ń wà fún mi lówó. ẹgbẹ́ ilẹ̀ ẹgbẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọnù ọ̀túnla ẹ̀ mọ̀ wá fún mi ẹgbẹ́ ilẹ̀ kọ́kọ́ gbélẹ̀ náà ẹgbẹ́ ilẹ̀ náà ẹ̀kíní ẹyọ kan ẹyọ kan péré ẹ̀ wò bẹ́ẹ̀ ṣe sọ. kí ló dé báyìí sí wọ́n fi ṣe yín ni bẹ́ẹ̀ ṣe mọ wà ránú ẹyọ kan ọ̀sẹ̀ kan ẹ̀wọ̀ ẹ̀ mọ̀ wá wọ́kọ́ yín ṣe lówó tó bẹ́ẹ̀ ṣe dáa tó ẹ̀ lè pọ̀ sókè kẹ́ pọ̀ sókè rajà ẹ wá kún sí apá yín náà ẹyọ kan péré bẹ́ẹ̀ ṣe mọ ránú ẹ mọ san lóṣù kan oṣù méjì lẹ́yìn sẹ́nu ẹ wá ilé yìí ò ìǹdẹ̀ta lónìí ẹ pàṣẹ fúnjà lọ́kẹjá fìgbàlẹ̀ gbẹ́sẹ̀ ẹyọ kan pínlẹ̀ ọmọ yẹn sọ ẹ dá mi lóko òwò ni ẹ fẹ́ gbàgbá lórí lẹ́yìn máa jọ ọmọ yín sẹ́ni kéèyàn rọjà tà mọ́ ẹ pàṣẹ fún jà lọ. ẹ pàṣẹ já àwọn òbí wọlé mọ́ra ẹ̀ a ní òsì ẹ pàṣẹ ẹ pàṣẹ kí gidi wọlé káfí gbálẹ̀ yóò dà fún ọ sórí bọ́ọ̀ ti fún mi tó bá fi di ọ̀túnla ìwà fún ọ lówó. ẹ má ẹsẹ̀ má wọrí nǹkan ọwọ́ ẹ. ṣé wàá ló sanwó rẹ. kí ló dé ní àlọ́ fi wá lójú tó báyìí. ẹ ṣeun o ẹ ṣe o ọ̀dà. wọn ò ní iṣẹ́ ọ̀la ọ̀la ọ̀tàná kí n má bí àtúntò. wà á kí ni. àlàyé wa kó agbébàdú wa. àbí wèrè lè yí. ṣé nísìlú ṣe jẹ owó ni ṣebí wọn ní ká ló fún mi o ti jẹ owó náà. Ah, ah, ah, ọgọ́sì ọgọ́sì ṣé bí òkè gbé kò kò gbé sójú sọ wàá ríran ni olè ní méjèèjì. àwọn wo. olè ní méjèèjì. olè ní wọn náà. ẹ dẹ́wọ̀n yẹn padà. ọ̀gá fẹ́ lé. ara yín wá gbọ́ wẹ̀ sí. kí ni ṣe tá ń tala. owó yẹn wá owó yẹn wá. àjàdí olè olówó gbé sísílẹ̀ kò lè lẹ́ni ni èmi àti ẹ ìdájọ́ múlẹ̀ ọ̀rọ̀ ní kóòdù lè lónìí bẹ́ẹ̀ ni mo wí bẹ́ẹ̀ ni mo sọ. Sorry. Sorry padà ní. sọ̀rọ̀ ẹ̀. àní lónìí sẹ̀. wọ́n obìnrin sọ̀rọ̀ ẹ̀. lónìí. sọ̀rọ̀ ẹ̀. gbogbo tí mo fẹ́ lọ sí. sọ̀mọ fẹsẹ̀ mọ bẹ́ẹ̀ pa mí. obìnrin sọ̀rọ̀ ẹ̀. wọ́n ti ní wọ́n fi ọyún ní ìgbọ́. lónìí gbogbo tí mo fẹ́ lọ fún mi ọ nílò mi kankan ni ah. eré lọ́rùn pé mò ń mọ̀ sí ẹni ìwọ náà wò mí n ò pààrọ̀ aṣọ kò síjọ́ tí mo bá bí olówó ọlọ́ọ̀ni ni wà nínú ilé jẹ̀rìn jẹ̀rìn kọ́gbọ́n pọkàn mi lónìí n ò lè jẹun tó wù mí ògìmúrì kan ní mú láàárọ̀ kí ló ní àjẹ́ náà ní gbówó ìlọrin. mi ò fẹ́ nu obìnrin lo o sì mọ̀ pé mi fẹ́ nu obìnrin ìfẹ́ náà ni o. Àjàní náà mi. mi ìbá lọ ní o. Àjàní pa ní o. kò lè ní ìfẹ́ gbẹ́ni. kò lè ní ìfẹ́ gbẹ́ni. obìnrin oh, tálákọ̀ tí o sì lálẹ́ sí. kò lè ní ìfẹ́ gbẹ́ni. kò lè ní ìfẹ́ gbẹ́ni o. kò lè ní ìfẹ́ gbẹ́ni. ọmọ tí ò sí ìlálẹ́ mọ́ lé ní ìtẹ́ẹ̀dẹ́ wọ́n sí kọ̀rọ̀ ní ọmọ ọ̀rọ̀ wọ́n sí kọ̀rọ̀ ní ọmọ ọ̀rọ̀ wọ́n sí kọ̀rọ̀ ní ọmọ ọ̀rọ̀ wọ́n sí wá sí mi. Nìkẹ́ ayò tá a ti jẹ. Ní sùúrù. Kí ló máa ń wòrì yín? Ṣé ìwà òkè ṣá? Ṣé ẹ̀yin méjì ẹnu yín máa pa yín? Ẹnu yín máa pa yín? Ṣé wọ́n dẹ̀ especially wọ̀? especially wọ kamoru bí tí ma sọ fẹ sórí ẹni tó ṣẹnu gbígbẹ ẹbẹ nínú asi yẹn olùmọ apá ẹ olùmọ fara ń olùmọ kọ pìà. igbó kwenu kwenu igbó kwenu kwenu kwenu igbó kwenu. na go kill una. ní tí wọ́n ń tẹ̀ láti sọ fún ẹni wípé àwọn làwọn máa pa ẹ̀ dànù torí ẹ̀ gbé ìbò. ẹ̀tẹ̀ lálákòrò ẹ̀tẹ̀ lálákòrò ẹ̀tún tẹ lólógùn èkó. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ̀rùn síra ní. ó lẹ́nu pé eégún mọ ní èèyàn mọ ojú tèmi ga mọ lílo ojúmọ àmọ tọgbọn ẹ mélòó lẹ́yìn ọdà mọ ọ̀pọ̀ èèyàn lọmọ jẹyàn mélòó lọjà bẹ́ẹ̀ mọ. èmi wà kílì. tẹ́ ẹ fi júwèé lé yín fún wa. ọ̀dà ẹ̀yin kàmọ́. Hmm. bẹ́ẹ̀ kàmọ́ rú. ní bá bẹ̀rẹ̀ kàmọ́ ní òpè ọmọ rú. ní kàmọ́ bá rú wàhálà àwọn ọmọ ilé yẹn. lójú ló tán ní wo faransé. gbogbo bọ́ bá ti bù ẹ sákòókò wọlé ní. a ah, ẹ méjì àwọn ẹgbẹ́ ẹ jẹ́ àwọn ẹgbẹ́ ẹ yẹ jókòó ẹ sì ní kò sí. Ah, kódà orí mo gún àgbọ̀mọ lọ́nà olé ayé ìyá ọjà yọ̀ọ̀rọ̀ ìlú ṣé ẹ rí sí àgùnmọ̀ àtàgbọ̀n tẹ́ bá ti èdè rẹ̀ àgàgà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pé ó ń bá ẹni sí òdù gbàgà. ìgbọ́n kúkú lọ́rọ́ létí mi ọmọ tó rán létí mi alágbó ọlọ́ọ̀mà lẹ́sẹ̀ alágbó ọlọ́ọ̀mà lẹ́sẹ̀ owó kèé kìnìún tó lè ti ọmọ àtọ̀wá alágbó ọlọ́ọ̀mà. Ah! yóò ní aláyà sí. ó yà ní kọ́sẹ́ ilẹ̀ rẹ̀. kúbi ò ní gbọ́rọ̀ èyí wọ́n mọ̀ rẹ̀ rìn ó bá sọ̀rọ̀ báyìí tọ́lẹ̀ tó bá gbọ́rọ̀ gidi yóò kúrò tàbí. ó lọ kún èrè. nǹkan dáadáa ló wù yín ṣe ní iṣẹ́ àgbo iṣẹ́ tó dáa ni iṣẹ́ tó dáa ni àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ fààyè lẹ̀ àbúrò mi ò yé yín ẹ fààyè lẹ̀ tẹ́ ẹ kọ́kọ́ ẹ bá ń kiri àgbo títí ẹ bá ń kiri àgbo mu yóò sì gbà yín lákòókò tó pọ̀ torí bẹ́ẹ̀ ṣé wo ó pọ̀ oríṣiríṣi bá a ṣe máa ń sọ bátọ̀ ṣe wa àtọ̀sí méje níbẹ̀ àtọ̀sí ọlọ́yún àtọ̀sí ẹlẹ́jẹ̀ ah. bẹ́ẹ̀ bá tiẹ̀ kọ́sẹ́ mọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo. Ah, àtọ̀sí méje. wọ́n máa dùn ọgbà jù. ayé adúbàjẹ́. ẹ sọ ma pé ẹni ọ kátọ̀sí lẹ́ẹ̀mẹ́fà ẹ lè fún ẹni olùmọ̀gbọ̀n lẹ́ẹ̀kan ní ọba dùnmọ̀gbọ̀n lẹ́ẹ̀kan yóò dàgbére ni. Hmm, bẹ́ẹ̀ ni sira alikiyama ní ah, gbogbo ẹ̀ lákọ̀ọ́yìn lẹ́jọ́ kọ̀ọ̀kan méjèèjì tó ẹ ò sí wàhálà. iṣẹ́ tó wùwà ni ó wùwà ifá gan ló wà ní. bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà ló yàn fún wa. ìdòsí wàhálà ẹ bẹ́ẹ̀ ṣe wèmí náà bẹ́ẹ̀ ṣe wo sẹ́yìn yìí kàwé kọ̀. irọ́ ni o. kẹ́sì ìṣàjọ̀gún ma Ọlọ́run ló pè mí. Ọlọ́run ló sùkú. Ọlọ́run ló pè mí. Ọlọ́run ló pè mí fún àgbò ẹ bá máa pa wòlí wọn máa ń pè mí náà ni mo sọ báyìí ni mo kàn lálàá ni mo rọlọ́run ò lọ sára yé lórí hmm. ojú àlá mo ti kọ gbogbo fá gbogbo hmm. àgbómu ojú àlá mo ti kọ gbogbo àgbó ojú àlá mo ti kọ ah. hmm. ọ̀rọ̀ mi ti yé yín olúwa ti pa wọn náà ṣé ká wá wọlé kí ọmọ bá yín parí ìtẹ́ ìsìnkú. èyún kíkan ẹ mọ̀ pé ẹ kú sẹ́ni kọ́sájú ẹ̀ bòmí sùn jẹ ẹ sanwó. àwa owó kí ni èmi kí wọ́n gbowó lọ yín ẹgbẹ́ ewé dayé pọ̀ ni ewé dayé pọ̀ tí n bá ti ní ewé dayé pọ̀ ẹgbẹ́ kò ní bàjẹ́ ewé dayé pọ̀ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ omi sàṣègùn ẹ lè wí ajẹ. ewé ajẹ. ọfíìsà àṣègùn àbí. omi sa omi sa omi sa omi sa omi sa àṣègùn. ọjà bò wọ́n sí à àgọ́ bàbá sáré àpé méjì ilé yìí ẹ̀yin ò dá mọ́ ni. Ah. ẹ wo ẹ wo ẹ wo níjọ yìí èmi náà níbi ẹran tí bẹ́ẹ̀ sè é wò sẹ́ ẹ̀rọ kùnú mi bẹ́ẹ̀ yẹn bá ẹ̀rọ kò síbi sí ni èdè èdè bá kiri láti rẹ̀ ìdá kùn mẹ́ má kiri dé Ìlọrin mo kiri dé Ìwòyí agbógbájọ yọ bá mi ràn wò ọ̀ràn wò Ìlọrin ẹ wò sẹ́ ẹ̀rí ìtọ́ba lára yín ni àìsàn ṣe yín gan ẹ̀rí bá ṣe rí ni ló jẹ́ rí bẹ́ẹ̀ ẹ bá kíra lọ́ba ti bá nǹkan burúkú àti lára yín kódà bí ẹ bá sá sí yín ẹ yà mọ́ yìí báyé bá sọ yín ẹ yà mọ́ yìí bọ́dọ̀ bí yàrá yín yàrá bá sá sí yín ẹ má ya gbogbo ẹ̀ mọ́ kẹ́lẹ́ ẹ rà àdírẹ́sì nígbà lára rẹ̀. àwọn bàbá ìrọ̀lọ́ lọ́rọ̀ wọ̀ sí à. iṣẹ́ wọn dáa ẹ wò dáàdì iṣẹ́ wọn bí ọ. ṣé ẹ̀yin kìíní jákujàkúrẹ rẹ ní tẹsí bá kiri ìgboro yìí àgbàtẹ tó bá padà wọ inú ilé èyí rí i pé mo sìn débi wípé ẹ lè gba change tẹ fi kúrò nínú ilé yìí kí ni. ẹ lákòókí gan lẹ bá wá sínú ọgbà ẹ gan ní kókó ẹ sọ fún wa sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí àwọn ẹ̀mọ́dà wọn lóhùn òwú kúta wọn ti wá wọ́n wá fẹ́ wúwú ìyànú lé sẹ́ẹ̀rí àwọn tí wọ́n lógun sẹ́ẹ̀rí àwọn eléyìí àwọn eléyìí ẹ bá ṣàlàyé fún wa. ṣé ẹ wá rí ìyá wa mọ́mí yìí. Ah! aládàgbé àdásùn ni aládàfà ni. ṣé ẹ wá rí wọ́n wá wọ́n wá wọ́n máa ń jáde ní ẹ bá ń kọ́ bí wọ́n ṣe máa gbé lù wọ́n. àgbégbin àgbéwọpọlọ àgbéwọra àbíbò nìkan náà. ṣé ẹ bá ṣe wọ mi yìí èmi ni dókítà Koko Zaria ah baba Zaria. I'm a native doctor. oníṣègùn filẹ̀ ni mi. bẹ́ẹ̀ sẹ́ ń wo ìmọ̀ ń ta àwọn àgbo lóríṣiríṣi bẹ́ẹ̀ ni mò ń ta àgúnmu ṣẹṣẹ rí àgùn mi téèyàn bá lò téèyàn bá lò ọkọjà pé kò ṣiṣẹ́ Ọlọ́run gbọ́ bó ṣe àgbo mi náà lẹ bá lò gbogbo ẹ ní ṣiṣẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákẹ́ jákujàku mò ń sọ fún yín ṣé torí pé láńlọọdù wọn sí nínú ilé ṣé lẹbi ṣe do wèrè eléyìí ah ibi tí màá ṣèǹde tí màá ṣèǹde tẹsán gbọnà <laughs> Eh, eh, eh, ẹ ṣe adúpẹ́ ṣe gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan pé oníṣègùn ìbílẹ̀ ni wa bẹ́ẹ̀ ṣe ń wo yìí ṣe rí sáyì ìbálẹ o bẹ́ẹ̀ ni sì kán sùkú olúwa ló pè mí o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ o sì jẹ́ pé olúwa ni ah. o rè akéré kọrọ yìí. ẹ dákun ẹ jẹ́ ń béèrè béèrè kí ní tẹ̀ ń ta ìdákun sóní NAFDAC number. Ah, gbogbo ẹ̀ lágún mọ̀ àjò àjò gbogbo ẹ̀ pàdé sẹ́sọ̀ bọ̀ àjò pọ̀ ní. ẹ bá gbogbo ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tẹ bá kàn ra bu díẹ̀ tẹ kó agúnmọ́ni o tẹ fi lo gàrí kẹ tó tẹ bá jí láàbẹ ẹ̀yẹ kọ́kọ́ gbé lu a. gbẹlu a wájà gbẹlu a tẹkẹ wáyà jọ kàn náà lu yẹn. ẹsẹ kí ara yóò tètè mọ jí pépépé ẹ̀kọ́ gbóná ni láàárọ̀ ẹ̀kọ́ tẹ́lẹ̀ ẹ̀nu tó bá sọ pé bàbá tẹ lọ́fẹ́ lò ẹ̀jẹ̀ wo fi ẹ̀kọ́ dúpọ̀ fọ́ọ̀mù tí a bá gbà yín mu tí a bá gbà yín mu ó fi kẹ́lẹ́. ọ̀rọ̀ yóò tí ì yé mi dáadáa ṣé tí a sọ agbóhùnmùgbà kan gbèrú. pẹpẹ tí yàn bá rà àtẹni tó lù àtàwọn tá a fẹ́ gbà àtẹ̀kan lẹ̀ ní ọmọ rẹ̀. ṣé wọn gbé kọ́bà kọ́bà kọ́bà kẹ́kẹ́ òjò ìjọba ọmọ rẹ̀. Brutus ni hmm. ọ̀rọ̀ sì fún ọ báyìí ṣe kéré tó ó sì bẹ́ẹ̀. àwọn ọmọ yín wà ń gbobi tán wà bẹ́ẹ̀ dà wọ́n láàmú o láti bí ìjẹta ẹ̀ lójú oorun sẹ́wọ̀n pẹ́nu géètì lẹ fi mí sí lẹ́ni mọ́ ọ sọ ẹ wo ẹ̀yin náà ti wo sẹ́tẹ̀ ìgbélé mi lọ́wọ́ nísìnyí ẹ dákun ẹ fi kókó sẹ́mi o. bọ́lọ̀ ń bá ní ẹ bá bá lọ tó ọ̀run re wọ́n bá sì jẹ́ pé ẹ bá lọ ẹ sáà dákun torí ọlọ́run ẹ rántí pé ẹ jẹ mí lówó oṣù mẹ́rin. ẹ bá ń kówó ńlẹ̀kẹ́ tó lọ ẹ dákun. sẹ́ráyé yín lóde báyìí iná ni ò sí. ṣé bí iná bá wà ní sọ́dúnwárí ò tó máa jọ wọ́n yà ẹniwé rẹ̀ kan ló tọ̀ sí di òpó làwọn nẹ́pà bínú múná lọ ẹ dákun ṣé bó bá ṣe pé náà wà ni káni náà lè wà ni sẹ́ni ó mọ̀ ṣe ogboru wàhálà ṣe kú dórógbó tí mò ń ṣe. gẹ̀ mọ́ rojọ́ mọ́. kí ló ń hakùn kí ló ń ṣẹlẹ̀ mí. ẹ káàbọ̀ ẹ kúrò ní o dádì kí ló dé nípa rínu o. àgùnmu you talk to me kí ló ń ṣẹlẹ̀ bí àgùnmu ẹmọ sẹmọ ní mẹ́rin ibùsùn ẹ̀wọ̀n eré yín ò ní burú bí eré egbò tí ń lé wèrè ẹ dákun ẹ̀yin náà wo bàbá bá ṣe wà yìí hmm? mo máa sọ fún ọ pé àyọjúràn yín máa pọ̀ ẹ má dédé máa ra nǹkan lẹ́gbẹ̀ẹ́ títì mọ́ kẹ́ ẹ máa rà kẹ́ ẹ máa bù jẹ wẹ̀wẹ̀ ọlọ́run tiẹ̀ wá yọ olúwa rẹ̀ gbàtọ́ gbé àgúnmọ̀ sínú ilé lẹ́kúté mo pé ǹjẹ́ kí n bu díẹ̀ sẹ́nu ń bẹ̀ ọlọ́run igbe ni mo gbọ́ ló jẹ́ sáré da elékúté ọlẹ̀ kẹ́ wá máa wò kò sí wọn ò tí ì sùn á ti sùn fún á ti sùn ẹ̀dọ̀ á ti sùn sàkì á ti sùn abọ́dì á ti sùn gbọ́ngbọ́ chelsea. bá máa sọ kan tó máa sọ gbẹ òwúrò òwúrò ni ẹ ẹ dáàdì tí màá máa gbọ́ iye dáadáa àgúnmu lẹ́sẹ̀ títì hmm. oh god ṣé ẹ jọ yẹn ṣé ó ní NAFDAC number. ẹni NAFDAC number géètì wà nínú gbogbo àgúnmu ni hmm. wọn ti kó gbogbo ẹ̀ pọ̀ mọ́ àgúnmu. pátápátá wọn kó NAFDAC number pọ̀ mọ́ àgúnmu kàyé màjì. ah inú mi o ẹ jọ àwọn òun náà ta oògùn yẹn àwọn àwọn tó oògùn yẹn bólẹ̀ sí ra bólẹ̀ sí ra. ṣèbí wákìlì ni àti kàmọ kàmọrù wákìlì kàmọrù. wákìlì àti kàmọrù. ìlú mọ̀ọ́ká ni wọ́n kò sẹ́ni tí ó mọ̀ wọ́n gbogbo agbègbè No problem. I know what to do. Eh, ètò tí ń bọ̀. Ọpẹ́ títí epo àtán lẹ́nu epo àtán ọpẹ́ títí ìwà tó ìwà tán gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Lónìí ọjọ́ Sunday tí mo tún kí n gbà mí ẹyin sáà bí tí mo ti láre gbà mí ẹyin ilé kẹfà ni o káwọn ọmọ mi ò tiẹ̀ gé ẹyin pẹ̀lú gbẹ́dì tí àbúrò mi fún mi lánàá. Ó tún ní ìgbàdàn gbẹ́yìn wọlé sí wọ́n ní ìwọ̀n ọmọkùnrin náà òkè tẹgbàgbé ìbò sí òde gba aláàdé aláàdé àwọn ọmọ yín Àjàní òní gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ mo lè pa tí wàrà èdè yìí padà ní mo lè jí nígbà tágbára nìyẹn ìrírí ayé ẹ̀dá nìyẹn ẹlẹgẹ́ pàkìlì pàkìlì tẹ̀lé o Move. Ah àti ọkọ wákìlì àti ọkọ ìwọlù sọpọ àti màgbọmọ ṣe o àsọdọpàá ni ọmọ bàbá olórí burúkú. sáà ti máa dára mọ́. àti ó ti gbó lọ́rọ̀ àti ràrán. wákìlì wọ́n tún ti dé o gbé mọ́ sí ẹ. See the gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ mi ikú kò lè dáa tó ń bá kiri tó gbogbo tí ìlú wa létòlétò. Àjàní. ẹ kádàrá ní ẹ kádàrá lọ́wọ́ a sì kí a sì máa ṣe déédéé oore ara ẹni a sì kí ní àtúmọ̀ ara a sì kí lọ́wọ́ àwọn ayálégbé rẹ wọn ò ṣe inú iṣẹ́ tó wà lẹ́yìn ẹjọ́ máa láti kí wọn ni. Ajani onílé, Ajani onílé, gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹni bá ṣe é fún ah! ẹni bá ṣe é fún <laughs> títí láéláé kò ní mú ṣe kò ní tó ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣé wá rí ọṣẹ yìí bàbá bẹ̀rẹ̀ sí máa wẹ̀ <laughs> ṣùgbọ́n o àwọn olójú fẹ́tẹ́fẹ́tẹ́ wọ́n fẹ́ dìde ẹni ẹ bá ní ọmọ àṣẹ tiẹ iṣẹ́ rẹ ò ní ṣojú rẹ orí orúkún àwọn lálẹ́jọ́ àwọn òun àwọn lọ̀rọ̀ tí ọba balẹ̀ ń ṣe ní iṣẹ́ àgbámọlẹ̀ báyìí ni ti sẹ́rin mo ní àgbáwọlẹ̀ ni ti sẹ́rin àkànmọ́lẹ̀ ni tèèkàn hmm. ojú àṣà kan kì í ríbi tàwòdì rọ́ràn ọ̀rọ̀kọ̀rọ̀ kì í bá kúnlé ọ̀rọ̀kọ̀rọ̀ ò ní di tiẹ̀ gbà ọwọ́ àlàáfíà ní ìlú ìgbà jẹ́jẹ́ jẹ́jẹ́ ọ̀sẹ̀ mo wá gbélé ọlọ́run sórí lẹ́yìn oṣù mẹ́ta hmm. kí n kọ́kọ́ kí n sọ ọjọ́ tó máa wẹ̀ ọ̀rọ̀ ọ̀run ló máa wẹ̀ ọ̀rọ̀ ọ̀run hmm. tí í ṣe ọjọ́ márùn márùn hmm. lẹ́yìn oṣù mẹ́ta tó bá wá wẹ̀ ọ̀sẹ̀ yìí kó padà wá ọ̀tán lẹ́nu ó kù bó sórí gbogbo àwọn tí wọn ewé wo lónìí oh, yóò tú wọn náà èbé mi ni èmi kéne yìí èmi yẹrẹ pé níbìkan àgbámú tí fi gbogbo ara jó ni gẹ́gẹ́ mi tutù lẹ́yìn mo gbónú ná gangan. <laughs> Àjàní mi Àjàní jà pópó. Àjàní kú ọmọ ṣe o kú gbìyànjú. bá a ti fẹ́ kó rí ó ti rí bẹ́ẹ̀ ìdí tí mo wá fi pè ọ́ rèé o mo fẹ́ gbéṣẹ́ lé ẹ lọ sórí ọjọ́jọ́ Sunday ẹnu ọ̀nà àwọn ayálégbé rẹ̀ kọ̀ọ̀kan wọ́n máa gba gbogbo ẹ̀ wọ́n wá di ìjọ sójú kan ní má tẹ̀mọ́ mi mọ́lẹ̀ nílé ìmọ̀ bọ́sà rí owó àrí owó tó dáa ọwọ́ nílé tí gbogbo ọwọ́ ti pa ẹsẹ̀ ti pa ìwà èyí nǹkan lọ́hùn púpọ̀ ẹ̀yin adìẹ ó dé ìwọ̀ fún ẹ láti gbà mú débi yọ fọmọ ẹ lára ẹ̀yin adìẹ ò gbọ́dọ̀ fọmọ ẹ lára o àbí fọwọ́ kàn ṣé ẹyẹ adé àgíríkì ni àbí ẹyẹ adé ìbílẹ̀. o ṣe ń sọ̀rọ̀ bí ebi bí ọmọ rà kúrò báyìí èwo ni èsì ẹyin adìẹ ń bẹ sá máa jẹ ọfọ ọmọ ẹ lára lè mímọ ábí èèwọ̀ jẹ o wọn ní ìgbọràn ó sàn ju ẹbọ rúru lọ Àjàní. Hmm. ọgbà gbogbo àlàyé mi bó bá wà ní ọṣẹ èṣì àbó olóògbà pé tí ẹyin kan lára pẹrẹ ó sinmi nù. onílé ah! Àjàní onílé Àjàní ṣé kò sí tó tó yìí ọgbọ́nlájọ Àjàní wọ́n sọ Àjàní wọ́n ní ẹni tó lówó tí ò fi mọ̀ yàn òun ló mọ tójú rẹ̀ ń rí lóòrùn. pálápákọ́ èmi jẹ́ pé gbogbo àsìkò inú ilé yìí àwọn mílíọ̀nù rẹ̀ ti lé mi èmi ni mò ń lò ó máa ń lójú ẹsẹ̀ wọn jọ máa kójọ sójú kan náà wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ ìyá mi sàánú èmi fún wa. abalajọ àwọn ni mo fi kọ́ lójú rẹ̀ sí i. gbogbo àjàlájà tó wọ́n Matthew dẹ̀ sọ fún mi o Matthew wọ́n mi o kó tó kùnú lé wọ́n mi o ah, bọ́bọ́lá lọ ṣé kí ni màá pọ́ ọ́gì ẹ̀ là pọ́ ọ́gì ẹ̀ ẹ̀ mi ẹ̀ ọ́ mi Austin. Oh, go carry my glory. They go carry your glory. I think they go carry your glory. Landlord, they go carry your glory. Oh, imagine. Oh, so for me now. Eh? We are so. I'm our bleep bleep. Now go go punish you. Now go punish you. No go well with you. Go go punish you. No go well with you. My glory. My glory. Our glory. Our glory. Our glory. Na your glory. Our glory. Na your glory. Na your glory. Ẹni bọ́ mi. Ẹni bọ́ mi. máa fò lókè ó fò fẹ̀rẹ̀ ó mọ para lẹ̀ ń wò para lẹ̀ ń wò ìkà tó yí dógò rí tó ṣe bọ́ lọ́rùn. sọ gbogbo olóòlù mọ nǹkan tó ṣe báyẹn. dákẹ́ ni àwọn tí ò bá yẹ kẹ́ ẹ mọ kánú lẹ́ẹ̀ mọ kánú ṣé òkè ṣé ìwọ mọ nǹkan tó ṣe tí ó fi ya wèrè bẹ́yìn. ayé náà ni nà. ayé kí ni o nìyẹn nǹkan tá a máa sọ fún yín nìyẹn wo á sì kí àwọn tẹ́láǹtì ẹ̀ ló ń lù tó fi ah, mo ń sọ nǹkan fẹ́ wo òkè jẹ́ kí n tún wá bọ́ọ̀sì brain ìyàwó rẹ̀ tó fẹ́ sílé gangan gangan tó jẹ́ ìyàwó ẹ̀ wọ́n ní kò gbọ́dọ̀ fowó yẹn mọ̀ jẹ́ kí n tún wá jẹ́ kí kan yí ẹ̀ lára àwọn tẹ́nàntì tó lò yẹn màá mú ọ débẹ̀ nísìnyí tí ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún ọ. ó pẹ́ títí epo àtán lẹ́nu ó pẹ́ títí ìwà tó ń wà tán o ọ̀dà aláṣejù gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. kí n gbálẹ̀ kí n gbálẹ̀ kí n gbàtà tá a bá gbálẹ̀ tá a gbọ́n náà àárẹ̀ sí. Àjàní onílé Àjàní onílé jẹgẹsì jẹgẹ Àjàní onílé tó dájà ní onílé ìrèrè ayé ayé ayé lẹ́gẹ̀ ni. Àjàní onílé o Àjàní onílé tó dájà ní alákòóló jálẹ̀ awíwíwí yóò kọjá sílẹ̀ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ òkè tẹ́gbàgbé ìbò sí òde gba aládé gba aládé àwọn ọmọ rẹ àjà ní òkè gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ní gbọ́nà náà bá gbálẹ̀ náà gbọ́ta ìtàlára rí ẹ sí ìṣèlú ìṣèlú àjálẹ̀ onílé ìgbéǹdà rẹ̀ sílé ọlá sílé ní gbálẹ̀ kì í sáta kì í gbọ́nà tá a bá gbálé tá a gbàta tá a gbọ́nà ọ̀kadà bẹ̀ sí kì í ṣeré ìpínlẹ̀ àtàlẹ́ onílé òun ìdarí sí ọlá ti gbélé. ojú ayẹ ohun ẹ̀dá máa yẹ bá ṣe lómi ìfọ̀tọ̀tọ̀ ọ̀la. ojúbáyẹ ojúbáyẹ ohun ẹ̀dá máa yẹ ohun tá a bá ṣe lónìí yóò ìtàn dọ̀jọ́ ọ̀la. Ajani kokoro, Àjàní onílé onílé kòkòrò Àjàní onílé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ Ajani onílé lálọ́dún tó ń láṣìkìtà rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀ ilé o ilé o màmá ní tágbé. pàtàkì fọkùnkọ́ dẹni pé kókó kókó ìran ṣèkàṣèkà ní ìfàbọ̀ jẹ́ fóníṣẹ́ béwúrẹ́ bàjẹ́ lọ àpapọ̀ àpàdà wálé wò àkùntàn bàjẹ́ lọ àpapọ̀ àpàdà wá sílé. mo jẹ́wé o ìwé àsùnkò ìwé àsùnkò wàgò wàgò ọjọ́ kan èkó ọjọ́ kan lèkó òkété gbàgbé ìbò sí òde gbà látẹ̀ òde gbà látẹ̀ ọmọ rí òkété gbàgbé ìbò sí o òde gbà látẹ̀ òkà ọmọ rí. tilẹ̀ lówó lọ́wọ́ bó ṣe mọ́tò ló pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ̀. ẹ̀kọ́ pàtàkì fákúnkọ́dẹ ní pé kò kọ́ ìran ṣìkàṣìkà ní ìfàbọ̀ jẹ́ fóníṣẹ́ ayé yìí lọ́jà ayé ṣá lọ́jà o ayé ṣá lọ́jà ọ̀run ṣá nílé ilé o ilé o oníkàlùkù kò rò àjà ní onílé ó dé gbà látẹ̀ o. power party.